tó o bá wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ní ìtọ́wò kékeré fún ìdẹ̀rùn ńlá ó jẹ́ ìtura tó nílò YouGot ni ẹ eh, Super Yogo. ọjọ́ ti pẹ́ gan-an tí Super Yogo ti ń bá a bọ̀ láì jẹ́ ayíkulẹ̀ rárá lónìí gẹ́gẹ́ bí ìṣe wa à ń sòǹgbẹ́yìn di àṣeyọrí pẹ̀lú yogurt tẹ́tìmọ̀ tipẹ́tipẹ́ yẹn àti tuntun tó ní adùn lemon torí àmọ̀ pé kò sohunkóhun tó lè dín yín lọ́wọ́ láti mú ìrètí rere ọjọ́ ọ̀la yín ṣẹ lohunkóhun ò ṣe ní dí àwa náà lọ́wọ́ láti máa fún yín ní yogurt super yogo aṣaralóore tẹ́ ẹ ti nífẹ̀ẹ́ sí látọjọ́ pípẹ́ yẹn super yogo ìdánilójú ìtura ń rere béèrè sí i mọ́tòkà mọ́tòkà ìyára mọ́tòkà kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún Sindara. ìgbà tá n bẹ̀lẹ̀ wele ìwé dùn máa jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ́ gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rò pé nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ọmọdé tó kún fún mèremère tó lè múnú àwọn ìwé wa piano jìtà àwọn bátànì tọ́mọlé lè tó fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo ohun tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé. kàn sí tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè fọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí ó sì kàn ọ́ lára lọ́gán pé zero seven zero three one three one five nine seven eight tàbí kó tẹ̀lé wa lórí Instagram at toddlers toys underscore mart. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa kùtù ayò ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní kásáré kọ́kọ́ bù yín gbọ́ ní pápápá kó tó di pé àtẹnubọ̀rọ̀ yàn já balẹ̀ nísànsàn wọ́n ní ọmọtọ́lá odùtọ́lá lókè àdó ìpè ilé ń jó àgbà ah, tí ètò aré ìdárayá àtìlẹ́ gẹ̀ẹ́sì ti ń lọ lọ́wọ́ iná lásáré fìdí rẹ̀ múlẹ̀ a sì tún ké sí àwọn oníṣẹ́ panápaná náà ìpè ẹ dákun dábọ̀ ẹ̀yin tẹ́ ẹ lè ṣùgbà wa náà ẹ dákun torí ọlọ́run ẹ ní ṣòfò ẹ̀mí àti dúkìá o àwọn tí ó bá sì ti ṣẹlẹ̀ sí kọ́lọ́mbà wa tù wọ́n nú ṣùgbọ́n tá a bá tètè ṣe é tó mọ ní mẹ́ńbọ́ àmọ́ dàgbà mí ọmọtọ́lá òdútọ́lá ẹ dákun ẹ tètè bá a kọ kàn síbẹ̀ ní pápápá ẹ̀yin tẹ́ bá sì ní àwọn irinṣẹ́ ìgbàlódé náà tẹlifíṣẹ́ àtìlẹ́yìn fún àwọn ilé tó súnmọ́ra wọn bẹ̀ débi pé kò ní í dàjà ràn ẹ tètè bá a ṣiṣẹ́ tọ̀ kó tó di pé àwọn oníṣẹ́ panápaná náà wọn ò débẹ̀ ẹ dákun o abẹ́yìn nítorí ọlọ́run. Hmm. ọdún ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ gbogbo nǹkan ni máa ń fẹ́fẹ́ tá a bá sì wò ó dáadáa lásìkò yìí bọ́ bá ti ń bọ́ sí àsìkò ọyẹ́ ọ̀rọ̀ kan lèmi ò fẹ́ mú wá bí ọ̀rọ̀ àmọ̀ràn bá a bá ti ń kú ònílé àwa mo fẹ́ kí fìríìjì ó tutù kómi ó tutù kó tó di pa padà dé ẹ dákun tó bá ṣeé ṣe lásìkò yìí tá a bá lè kẹran sínú fìríìjì lásìkò yìí dandan kọ́ ò kálọ̀ rà á lọ́jà ẹja kun ẹja máa pa gbogbo àwọn ohun èlò ilé wa tó ń loná pátá kó tó di pa àbọ̀ síta torí ẹran tá a kó sínú fíríjì téèyàn padà dé tí wọ́n máa sáré pé panápaná ẹkú jẹ́ àyàgò fún kó ń bẹ̀. ọlọ́run ṣàlùwà a pé nǹkan tó fa tàwọn tó ń ṣẹlẹ̀ nù o ṣùgbọ́n a ń pera wa ṣàkíyèsí ni pé gbogbo orin ohun èlò ilé tó ń loná ẹ̀pá ẹ̀yọ́ kalẹ̀ kò ní díẹ̀. tàbí àwọn tó níbi gear switch ó yẹ gbèsè débi pé kò ní í ṣe o ẹ dákun dábọ̀ o. tó ọlọ́run ó ṣàánú wa o. iná ò ní í jó wa kò ní í jó dúkìá wa. àmín o àmín o. ẹ kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà ti ṣí ọ̀nà sì ti là ọ̀nà ti là fún wa àdúrà ò ní ṣe tiwa tì lọ́wọ́ ọlọ́run ọba gbogbo ń tà ń bẹ ọlọ́run fún náà ni ó ṣe fún wa àṣọdún ayọ̀ àti súnmọ́dún ọdún sì tún súnmọ́ wa ọdún ayọ̀ láṣẹ o àfarare ṣọdún o. àmín àṣẹ àwọn ìròyìn tó jáde nú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa la mú wa fún yín ajá àbálẹ̀ la ìròyìn tì í àti Nigeria Tribune wà lọ́dọ̀ mi The Punch àti Daily Sun wà lọ́dọ̀ olùkù mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ẹ káàárọ̀ o. Samuel gbèsàbí ló ń kí pé ẹ tún káàbọ̀ sórí ìròyìn ajá àbálẹ̀ lóòrọ̀ tòní bá a bá ti gbé e dé ẹ ti mọ̀ pé wọ̀nkúnwọ̀nkún ó ti dòun nu bí ìgbà téèyàn bá rí túwó ni tó sì wá ọyọ sí lọ́dọ̀ mọ́ mi ìyá Ṣẹ́gun ó sì rọra fi gbẹ̀gìrì díẹ̀ ó fi là á lójú kó wá ẹran ọ̀gbẹ́ ọ̀yà tó gbẹ dáadáa tí wọ́n ti rẹ láta okay. bá sì jẹ́ pé ọ̀kẹ́rẹ́ náà lọ́lọ́run bó bàṣírí ẹ̀ déédéé náà ẹ̀ṣá yìí láta ẹgbẹ́ tẹ̀ ẹ̀mí mímọ́ yóò kọ́ yín ní àwọn ìgbésẹ̀ tó kù láti máa ṣe lé lórí ẹ̀ṣá bomi sọ́dọ̀ torí ikọ́ tọ́ hmm. ẹja fún yín ní àwọn àkòrí àkòrí tó kọ́ sodo sòódó sínú ìròyìn àjá àbalẹ̀ fún tòórọ́ tòní tọ́ hmm láwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ìròyìn tó wà ńbẹ̀ àwọn kan ó kààyàn láyà àwọn kan sì ní èèyàn ó kàn ká náà ní kí la fẹ́ bọ́ lóòdùmarè fà àmọ́ láti ojú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn Vanguard ìròyìn tó wà ńbẹ̀ ìròyìn tí ó fẹ́ gbẹnu tán díẹ̀ ni torí pé ìṣẹ̀lẹ̀ láabi tó ń ṣẹlẹ̀ lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà ni Vanguard kọ̀ròyìn lé lórí tí wọ́n ní Sultan tilẹ̀ Sokoto àti ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti bẹ̀rẹ̀ sí ní kébò sí pariwo síta pé ètò ààbò lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà ó ti yí dande tán pátápátá o tá a bá sì tètè wá wọ̀rọ̀ fi ṣàdá kí omi mọ̀tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu Sokoto tragedy ni wọ́n pè é kọ́lọ́hún ó ṣàánú wa. àmì o ọ̀rọ̀ nípa ti Omicron àti bó ṣe di ẹrù bá bá àwọn ọ̀jẹ̀jẹ̀ ọmọ àlè tí covid nineteen tó bí kalẹ̀ sí gbòòrò ayé tó ń fìlú lógbólógbó lógbólógbó ọmọ ọ̀ràn ọmọ ọ̀ràn omicron <laughs> ọlọ́run kó ṣàánú wa wọ́n ní lọ́wọ́ tá a wà yìí o ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ti rí àtìlẹ́yìn gbà látọ̀dọ̀ ìjọba ilẹ̀ amẹ́ríkà wọ́n ní two point five million doses iná ni àwọn kíní àjẹsára ti ilẹ̀ amẹ́ríkà tó ṣe ìlérí àtìlẹ́yìn rẹ̀ fún orílẹ̀‐èdè wa nàìjíríà ìjọba àpapọ̀ náà ní àyà ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ hmm. ní kíákíá pàápàá ń làwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ sì gbọ́dọ̀ sáré ta lẹ́nu ju ti àtẹ̀yìnwá lọ wọ́n ní ìṣọ̀wọ́ bó ṣe ń lọ lápapọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní bí kinní ṣe ń fẹ́ kiri ah ó fẹ́ lágbára díẹ̀ o ilẹ̀ gẹ̀ẹ́sì náà sì sọ hmm. ọdún mọ́ ẹ pé pẹ̀lú àwọn ẹ̀rí tá rí nàìjà ẹ sì wà lórí ọwọ́ ibi tá a fi yín síná ẹ lọ mhm. tààràtà sójú ewé kínní o ìwé ìròyìn ti the punch. gbogbo ìròyìn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ló gbé ọ̀rọ̀ ti ọmọ ọ̀ràn omicron ti covid-19 bí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà sì ti ní àwọn òkáwọ́ bọ̀tán o òní ni wọ́n pé àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ẹ̀rẹ́ lórí ọ̀rọ̀ ti àjẹsára tí wọ́n mọ̀ fún gbogbo àwọn tí wọ́n ti kọ́kọ́ gba abẹ́rẹ́ àjẹsára tẹ́lẹ̀ pé àwọn tó ti kọ́kọ́ gba ìṣí méjì abẹ́rẹ́ àjẹsára tẹ́lẹ̀ ní ti covid nineteen wọ́n ní wọ́n máa gba èyí tí ó tún máa pa oró omicron a lè sọ ó lè fẹ́ ṣèèṣì bọ́ sínú eegun ara wọn ìbẹ̀ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ọ̀rọ̀ omicron ń lójú ìwé keje ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ nípa ètò ààbò ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard bákan náà níbi tí àwọn kan ti sọ̀rọ̀ síta àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń fẹ́ kálàáfíà ó wà nílùú lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ni wọ́n sọ̀rọ̀ síta pé bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà yìí tó sì jẹ́ pé àwọn agbésùmọ̀mí àtàgbébọn wọ́n ń fojoojúmọ́ ṣòro ń bẹ̀ wọ́n ní ó ti fi hàn pé ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ òun ni wọn ò mójúṣe wọn lọ́kùnkúndùn ọwọ́ wọn ni nǹkan ti wọ́ wá tí wọn ò lè dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọ nàìjíríà ojú kẹfà ìwé ìròyìn Vanguard ibẹ̀ wọn kọ sí. tọ́ọ̀ wọ́n ní ọ̀rọ̀ náà tó sọ lórí ọ̀rọ̀ ti Gumi tí máa ń ṣe àgbà lọ́tún agbọ́lọ́sìn láàrin ìjọba àpapọ̀ àti àwọn jàǹdùkú àtàwọn ìjọba mìíràn tí wọ́n bá fẹ́ bá àwọn jàǹdùkú agbébọn bandit sọ̀rọ̀ Gumi ti ní òun ti yọwọ́ òun òun ti yẹsẹ̀ òun òun ọ̀bẹ ẹnikẹ́ni sọ nǹkan kan mọ́ láàrin òun àti àwọn bandit ọ̀hún tí èèlà ti pa kì í bẹ̀ kò sájọṣepọ̀ kankan mọ́ ẹnìnú. E ẹ̀ẹ̀kejì lábala ti ọ̀rọ̀ àbá tuntun tí wọ́n ń gbé kalẹ̀ yí pé ká máa lò fún ètò òdìbò lórílẹ̀‐èdè yìí David Umahi ó sọ ọdún mọ́ọ́ ni ṣẹ́gbọ́ ètò òṣèlú ìjọba àwarawa yóò wulẹ̀ ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ bí wọ́n bá buwọ́lù ààrẹ bẹ́ẹ̀ ṣe tí ìbuwọ́lù bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe dà wíkẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà wá sọ̀rọ̀ ni ìjọba àpapọ̀ onímọ̀ ni ẹ̀yáwó ọ̀làmọ́lá ẹ̀yáwó ẹ fún wa ní ẹ̀rí máa jẹ́mi ìṣó yípa ẹ̀yà owó àti hmm. nǹkan tẹ́ ẹ fowó ọ̀hún ṣe ẹ lọ tààràtà gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ wọ́n to àwọn àkòrí ìròyìn wọ̀nyí sí. Dr Gbèsàbí ọ̀rọ̀ tó ń bẹnu bíbélì pé ẹ gbàdúrà fún àlàáfíà Jerusalem àwọn tó bá fẹ́ yóò ṣe rere ó ti wà lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard báyìí pé káyà mọ́ gbàdúrà fún Nàìjíríà ni o hmm. torí bá ṣe sọ̀rọ̀ nípa apá àríwá ilẹ̀ wa Nàìjíríà tó ń gbóná jejeje bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Imo náà ń gbóná ní hmm. ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ wa Nàìjíríà ìlà oòrùn gúúsù ilẹ̀ wa Nàìjíríà torí pé wọ́n ní nǹkan ò ṣẹnure ní ìpínlẹ̀ Imo àwọn agbébọn ni wọ́n yabo ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ń ṣe ṣáàkà wọ́n ní kódà níbi tá àyè gbà wọ́n dé hmm. wọ́n wọ ààfin orí adé kan níjọba ìbílẹ̀ Abo Mbase ní ìpínlẹ̀ Imo wọ́n sì gbé orí adé Eze Ndamani Nwagwe wọ́n ní aago méjì àbọ̀ òru ní ẹnáwó gan kábíyèsí tí wọ́n jí lórí ẹni ẹ̀ tadétadé ni ẹ gbé baba lọ ìbẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard kọlọ́hún ṣàánú wa. àmì o ibi àìletò ààbò tó dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà àfikọ́lọ́ wọn dákun ó ṣàánú ẹ̀ ni. Hmm. kúkú kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kúkú ètò ìdìbò sí ipò ààrẹ lọ́dún 2023 ebi wọn bá ṣẹ́ dé dúró rèé o wọn ní ẹ̀yà Ìgbò tí wọ́n ní àwọn ni àwọn gbọ́dọ̀ díje dupò ààrẹ wọlé sọ̀bí elékòó nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 kó gun àyàlọ àyàlọ lọ́tún àyàlọ lọ́sìn kó lè jẹ́ rodò Arewa consultative forum wọ́n wá pè wọ́n pé ẹ wá ní ẹ fẹ́ jà rẹ ó ní bá a ti ṣe ó sì ní bá a ti tò ẹ ń pariwo ẹ dà rẹ ẹ dà rẹ ẹ dà rẹ ah, ah, bẹ́ẹ̀ ṣe dọ́kẹ́ ní àná tẹ́ ẹ ṣe lérí àtìlẹ́yìn fẹ́nìkan nu tó jẹ́ pé òtù òkè ló wọlé sí padà wọ́n ní ó láwọn ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ẹ̀yin náà ọ̀nà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ni wọ́n ní hmm, Buhari sọ̀rọ̀ lórí bí àkàndé àtàwọn èèkàn kùgbò míì bí wọ́n ṣe ta lùsùkè nígbà kan ànárí nínú ètò òdìbò lórílẹ̀‐èdè wọn ni ògbóǹgbòdù one ẹ bọ̀rọ̀ wo gbórí agamọ gbórí mọlẹ̀ bí òòṣà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ mm-hmm. ó ṣá wọn káfà ní ńṣe ló tì wọ́n sínú ọkọ̀ tí ò ní sẹ́rìn ó yọ bírèkì kú òun bẹ́ẹ̀ ó ní gọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀lú kí wọ́n tó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwo mm-hmm. ti lọ ọ̀rọ̀ yẹn nǹkan kì í bẹ̀ á sì túṣu désàlẹ̀ kòkò bí orin láyé ká. ó fẹ́ túṣu désàlẹ̀ kòkò ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí ààrẹ Muhammadu Buhari ti ṣàpèjúwe pé sáà kejì tí Bísí Àkàndé àtàwọn míì nígbà ayé ìjọba AD fẹ́ lọ Ọbásanjọ́ lọ́ba tiẹ̀ jẹ́ wọ́n ní ìbọn òṣèlú lọ́tàlù àyínìkẹ́ àyínìpadà ni tọ́mọ̀ nípa òṣèlú ló fi dè wọ́n wọ́n ní ẹnìkan ṣoṣo tó rí kó yọ òun ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkó torí tiẹ̀ lé bọ́lá ahmed tinubu ìròyìn ń bọ̀ lórí ẹ̀ ojú ìwé kẹrin ìwé ìròyìn ti nàìjíríà tribune mò ń bọ̀ ná. ọ̀dà mọ̀ mhm. wò ròyìn eléyìí náà. ọ̀dà wọ́n ní ààrẹ muhammadu buhari ń gbèrò láti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ebonyi àmọ́ àwọn tí wọ́n pera wọn ní indigenous people of biafra ipob wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúkokò pé ẹ wo wàhálà ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi bí ààrẹ Muhammadu Buhari bá sọ pé òun fẹ́ wá ṣe ẹ̀lẹ́m̀bẹ̀hún sáwọn torí pé kó ti ọ̀gá àwọn mọ́lé hmm. Nnamdi Kanu hmm. kọ́ wá lòun fẹ́ wá kí àwọn bí ìgbà téèyàn ń fa àwọn apá mi dín ni o oh. ojú kẹsàn-án ìwé ìròyìn Vanguard ńlọ wà. tọ́ ìròyìn eléyìí tí mo tajú kan tí mo rí ó fẹ́ rí bákan díẹ̀ o hmm. wọ́n ní ọ̀rọ̀ tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń sọ dúnmọ̀ pé kíjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kí wọ́n yọkùn lọ́rùn wa wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe àlàyé àwọn nǹkan tó fa sábà bí ọ̀rọ̀ tó fi jẹ́ pé ilẹ̀ gẹ̀ẹ́sì ò lè tí ì yọkùn lọ́rùn orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò yìí wọ́n ní sẹ́ẹ̀sì mọ̀ pé ẹjọ́ là á kọ́ ẹnìkan èyí kọjá ẹni bá kọjá ó padà jẹ̀bi lẹ́yìn ọ̀rẹ́ yìí ni hmm. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ní bí kùrukùru ò bá ṣe bẹ́ẹ̀ kó ba ojú ọjọ́ jẹ́ o hmm. ọ̀rọ̀ ìwé ètò òṣùná fún ti twenty twenty two ọjọ́rú Wednesday tó ń bọ̀ ó ṣeé ṣe kí wọ́n ṣiṣẹ́ alágbára kan lé lórí láti lè gba ìbuwọ́lù lórí ti wàhálà kan èyí tí wọ́n ní covid-19 tó bímọ kalẹ̀ tó ń pè ní omicron tó dá kalẹ̀ sí ìpínlẹ̀ èkó wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fi sọ́nà tẹ́lẹ̀ wọ́n ti ń gbégi lé sanwó-olú wọ́n ní wọ́n fẹ́ ṣe peace work kan tẹ́lẹ̀ ìrìngbẹ̀rẹ̀ alálàáfíà wọ́n ní lọ́wọ́ tá a ńgbà wọ́n rí bí omicron bó ṣe ń mì sọ́tún tó rán lọ́sìn ah, àwọn ni àṣẹ́gbọ́. Ah, tó ẹ̀mọ́jà wulẹ̀ rìn gbẹ̀rẹ̀ eh, eh, kankan mọ́ ẹ̀mọ́jà rìn kólúkálùkù máa rìn yàrá ẹ̀ hmm. ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ńbẹ láti rí yùn náà. ìròyìn kan bẹ ní ojú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ nípa ọmọ tí wọ́n ní wọ́n gbẹ̀mí ẹ̀ nílé ẹ̀kọ́ gíga kan tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ṣàlàyé pé ikú Sylvester Oromoni ọmọ ọdún méjìlá ilé ẹ̀kọ́ Dowen College tó wà ní Lekki tí wọ́n ní àwọn akẹgbẹ́ rẹ̀ lù títí tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ ó ní ó fi hàn pé ìjọba tó wà lóde yìí wọ́n ti kùnà gidi gan ni kì í ṣe pé wọ́n kùnà nìkan wọ́n tún já àwọn èèyàn wọn nítàn mọ́ hmm. ọ̀rọ̀ wà lórí ẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard kọ́lọ́hún ṣàánú wa. ṣèbámi lórí ìtọ́mọ ilé tó kàún jẹ́kẹ́mi hmm. náà lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ti OAU ni léyìí tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn pọ́n dẹ́mi rẹ̀ légbodò lágádángbọ́n ẹni tó ní ilé ìtura ọ̀hún wọ́n ní ó lọ béèrè fún ìyọ̀ǹda láti máa ti lé jẹ́jọ́ wọ́n ní kọjọ́ o ṣùgbọ́n wọ́n fún lóore ọ̀fẹ́ pé ó lè lọ gba ìtọ́jú àmọ́ pé ó gba ìtọ́jú tán padà sí àgọ́ rẹ níbi tó wà ní ó dìgbà tí ẹjọ́ tó bá tó parí tá a sì rí fìrìn di kókò tá a mọbi tá à ń rè gan nísànsàn kó tó di pé wọ́n lè gbà yọ̀ǹda ẹjá ta kan ká lọ sójú ọjà ńgbà tá a bá padà dé àwọn àkòrí ìròyìn tá a ti ṣe lápá ṣígèlè síbìlà rẹ̀ yìí a máa dá wọn dùbúlẹ̀ fún wọn nípa tiẹ̀ lákọ̀tún ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ọmọ ṣẹlẹ̀ ó yá. ó wọlé dé ẹjẹ́ àjọyọ̀ aleluya àjọ̀dún ìkórè nineteenth adult harvest anniversary ccc tẹ̀dúolúwa model parish ṣágbẹ́ ìbàdàn ní monday december six lábẹ̀rẹ̀ ìkórè unmerited grace pẹ̀lú àkànṣe àdúrà láago méjìlá ọ̀sán pẹ̀lú mosbre evangelist adéròtí adéwòye tontoni irú ètò bíi bible quiz ìṣọ́nà ètò àwọn obìnrin rere wednesday december eight wákàtí orí ọ̀fẹ́ hour of grace láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú mosbre evangelist rotimi ọládẹjọ thursday december nine láwùjẹ́ pẹpẹ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní unmerited grace pẹ̀lú evangelist kórèdí ògúnmọ́lá tó ń ti eré oníṣe láago méje àṣálẹ́ saturday december eleven ní àsè pẹ̀lú kristi tó ń torin yìn láago méjìlá ọ̀sán pẹ̀lú classical choir gbẹ̀ngà ojú ọlágbé àkọlà ṣẹ̀yẹ alágbàwí ọjọ́ olóko sunday december twelve láṣìdìpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà assistant venerable super evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ celestial church of christ ìtẹ̀dó olúwa mọ́dẹ́ parish ọ̀yọ́ ìlọrin expressway ṣàgbẹ́ ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí olú ìkórè retí yín kájọ yá yọ ọ̀fẹ́ bíi ti Dáfídì àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. náwó àgbà ọlọ́run ó tún náwó agbára gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lórí òkè bàbá òmìnirin nínú ìṣòro ìpàdé aláwárí ayé mi tí mò ń wáyé ní gbogbo friday kejì oṣooṣù tóṣù ìmà tó ti kó nínú ìṣòro yìí ibẹ̀ lọ́lúwọ́ ti máa ṣàwárí àwọn ará ayé ẹni tó ti sọnù látọjọ́ tó ti pẹ́ tí gbogbo ènìyàn sì máa di aláyọ̀ nígbà tí ọlọ́run bá ń lo àwọn aránṣẹ́ rẹ̀ prophet adẹ́rẹ̀mí ọmọ ni prophetess bísí adésanya àtọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run míì pápá olórin ẹ̀mí ó sì máa fúnni fọwọ́ olúwa sọ̀kalẹ̀ evangelist àdìtú yẹtí special prophet elizabeth owólabí abiodun shilo miss grace adé adégòkè bmw babawoli immaculate nígbàtí his eminence and bishop dr ezekiel olúṣọlá ajẹ́wọlé the second general overseer ó máa gba gbogbo èèyàn lálejò ní dédé aago mẹ́wàá alẹ́ nìṣó òru ó máa bẹ̀rẹ̀ ní kérúbù and seraphim church orí òkè ọlọ́run tẹ̀dó àfàdúrà jagunṣẹ́gun orí òkè babawoli òmìnirin adékọ́lá ìyànàgbàlá àkọ́kọ́ ìbàdàn nínú iṣẹ́ òru tá a wí yìí ìwọ gan ni jésù ń dúró dè. owó oh, akademi suwite ilé ìtura ìgbà ìgbàlódé. ó dára ká sọ òwe. èyí yàtọ̀ òtún pélé mọ́. àyíká tó rẹwà o. akademi suwite ìgbà. yàrá tó tutù mímímí. sùnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massage chambers wa. ìgbádùn tí o lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ bẹ̀. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. ọ̀yọ́ prophetic power to save. èmi ò ní òjò lọ. Akínyẹ̀yẹ Crusading in conjunction with Christian Association of Nigeria Ọ̀yọ́ ń ṣàgbékalẹ̀ sọ́jí ìta gbangba lọ́jọ́ mẹ́rin gbáko tí àkórí rẹ̀ ń jẹ́ Jesus our advocate Jésù alásàwíwá first John two one ọjọ́ Sunday ọjọ́ kejìlá títí di ọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tí a wà yìí Sunday twelve to Wednesday fifteen December twenty twenty one ní déédéé àgogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five hundred and ten lórí pápá láàrin wájú ìfẹ́ center Methodist Cathedral Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ aláàfin ní ìpàdé ológun ọ̀hún ti wáyé o ẹni tí ọlọ́run fi ṣe ìránṣẹ́ ìyẹnu àkókò yìí rán ẹni ọ̀wọ̀ àti ajínrere àgbáyé ma adéyẹmọ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run aláàbì ni yóò máa wọnú agbára ẹ̀mírímọ́ súre fún gbogbo ènìyàn the crusade is powered by glory declared ministry mọ́bọ́ládé ọ̀yọ́ ọ̀yọ́ state nigeria jésù lólúwa. bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbígbé nílẹ̀ dodo ajá balẹ̀ latest record orin dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ́tẹ̀ yìí galagaju àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ ni òun ò dín ní ènìyàn jáde nínú àgọ́ àwa máa ń bí Elédùmarè. ẹ àkàtún ni manifestation gbà gbà gbà. manifestation akokoluko orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. <laughs> ìmọ̀ àmì tètè tètè watch out mo fẹ́ ṣàdúrà kan àmì kẹṣà máa ṣàmìṣẹ́ àmì kẹṣà máa ṣàmìlọ wàhálì bá ti ṣe wàhálì bá ti ṣe wàhálì ọ̀nà gbígbà ìjàmbá òbí yàgbé ọmọ kò ní kú fún ẹ. ọlọ́run apọ́sítù joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá nípínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára lọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkó undeniable manifestation at four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó nípínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run alaye àti àwọn olórí ẹ̀mí olókìkí ti ọlọ́run alò. prophetess kayo olúbọyọ ọládẹjì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni òde sọjí pastor so ọládélé àrí àgbà fojú apostoli ti kristi lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà wà á kọrin ògo wọnú ọdún twenty twenty two lórúkọ jésù elder doctor akíade kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí ò wá gbé kọ́ ọ báyìí. kí ló sì ọ ojú ó sì wá fajúro báyìí. bó o ní sí ní fajúro arákùnrin ọlọ́mọdé ò dá mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà la wa ọ̀yàmú fóònù ẹ̀ tẹ star three four seven star four six Ash, crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o àmọ́ lọ́nà wo ni wàá gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a rà yìí kójú ó kàn máa wọ̀ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yá ni ní katakata ilé ìta mọ̀ sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa bábá ń bari ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six ash. tẹ̀sí jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin yóò láǹfààní sí owó yàá láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i. ṣó o ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn. ayé dígítà láwà star three four seven star four six ash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ. tí mo bá fi dùn sí mo ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìndúpẹ́ festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop wale prophet funṣu akande reverend mrs funke adéjúmọ̀ prophetess esther ajayi prophet ezekiel oladeji csc general evangelist pastor esu oladele csc president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè. ọlọ́run máa gbàgbé mi o. àṣeyọrí lọ́lọ́run sọ fún ìránṣẹ́. pásítọ̀ sí ọláyà ti CAC gbárẹ́mú center. pé gbogbo èèyàn fi máa rí kọ́ twenty twenty twenty two success to cross over ọjọ́ mọ́kànlélógún tó gbẹ̀yìn ìrìn àjò ọdún yìí láti saturday eleven december to friday thirty first ní jésù yóò ti máa yọ̀ǹda kọ́kọ́rọ́ àṣeyọrí tó ṣílẹ̀kùn twenty twenty two fún gbogbo èèyàn ọjọ́ saturday eleven sí friday seventeen aago mẹ́fà ìdájí sí méjì àbọ̀ làwọn máa pàdé ìsọjí ló máa bẹ̀rẹ̀ láti Saturday eighteen bí Friday twenty four ìṣòro lọ́jọ́ méje tó ń gbà yín o. Ìyẹn láti Saturday twenty five bí Friday thirty first rékọjá sí twenty twenty two. Ọ̀pọ̀ rẹ̀ ṣí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú olùgbàlejò. Pásítọ̀ sí ọláyà ṣ ránṣẹ́ ránṣẹ́. gbogbo ẹ̀ nínú ìjọ CAC gbaremu center leaders junction tribune road malẹ̀ fana àti òkè àdó ìbàdàn. láàrin ọjọ́ mọ́kànlélógún tó parí twenty twenty one kọ́kọ́rọ́ àṣeyọrí ti máa bọ́ sí ọlọ́wọ́ twenty twenty two wàá fi sọ̀rọ̀ ẹ̀rí nígbà bẹ́ẹ̀ káìsàn má ṣe wa kó má ṣe yẹ fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera àlàáfíà rẹ ṣe pàtàkì. ajá balẹ̀ ajá balẹ̀. aya ti bẹ́lẹ̀ ó bẹ́ sáré. Hmm. Hmm. àmọ́ kó tó wá débẹ̀ adédè ẹ̀yìn mọ́ṣí. àgbà ọ̀lẹ ni. olú ayé àwọn ọ̀lẹ tilẹ̀ yá àti eh, tòkè òkun. a ní àwọn uh, iṣẹ́ pàtàkì kan láti jẹ́. tètè máa jẹ. ọmọ pé ọjọ́ ìsinmi sunday twelve twelve. Hmm. Ah, ọjọ́ ńlá ni. ọjọ́ ńlá ni. ọjọ́ mọ́ ni gbàgbé. omidan ọ̀yọ́ ọjọ́ yẹn náà ni. Ti a gbé ọkọ̀ ńlá abìdí gàgàrà fún omidan ọ̀yọ́ lẹ́ni ó bá yan ọ̀yọ́. bákan náà èyí tí odidi ọmọ tó fi ṣe àtìlẹ́yìn fún ètò yẹn tí omidan Ọ̀yọ́ tí Isaac Mayo tó gbé kalẹ̀ ẹ̀yìn ó tún jẹ ilẹ̀ náà lọ́jọ́ yẹn àtàwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn míì káwọn èèyàn tó wá lé lóore ọ̀fẹ́ àti jẹ ẹ̀bùn yìí yàtọ̀ fáwọn tó lọ kópa nínú ti omidan Ọ̀yọ́ àwọn ẹ̀bùn míì tó wà ńlẹ̀ ọmọ pé twelve twelve yìí ọjọ́ tí Ọlọ́run sọ ìbànújẹ́ di ayọ̀ hmm. tó wá di nǹkan tí gbogbo wa ń celebrate tá à ń jẹ lábẹ́ igi ẹ̀dùn ní. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọ̀gá wa ọjà tí ò ní tú láì fún àbàdà ah, ọjọ́ yẹn náà ni ìṣẹ̀lẹ̀ ẹkúndẹ̀rín tí ìṣẹ̀lẹ̀ Ẹkúndayọ̀ mm. tó ń gbogbo tọ́lọ́run ọdún ọdún mánigbàgbé ọdún mánigbàgbé ni. ẹ àwọn tó bá já tíkẹ́ẹ̀tì ń mm, wọn á lórí ọ̀fẹ́ àti tún jẹ ẹ̀bùn ọ̀gá wa tó wáá fi ẹ̀bùn méjìlá ọ̀tọ̀ míì tó ṣàròtọ̀ símbọ̀ ni ẹ̀bùn méjìlá yẹn o ó ní nǹkan tó represent twelve twelve yìí náà ni ó wá twelve twelve twelve mm. fún lára àwọn tó bá já tíkẹ́ẹ̀tì ńgbà wọn bá yí koto láti mú kí wọ́n jẹ ẹ̀bùn yìí bá a bá tí wọ́n ṣe yún lọ́jọ́ ìsinmi Sunday ah, látùmá sórí ti Rubicon náà hmm. twenty six twenty seven hmm. tíkẹ́ẹ̀tì ti omidan ọ̀yọ́ ó wà ní Fresh FM ó sì wà láwọn outlet ti Foodco bákan náà tíkẹ́ẹ̀tì ti Rubicon ó wà ní ìkànnì Fresh FM ó wà ní TV Africana náà ó sì wà káàkiri ní sinima ní gate lọ́hùn àti lọ́dọ̀ baba Fresh wọ́n ra wọn tíkẹ́ẹ̀tì yẹn bẹ́ẹ̀ èyí tó wá pa bámbárì lánàá ńgbà tá a wà lórí àjà àbálẹ̀ akéde rẹ̀ yìí pé àwọn tó bá lè bá a tó àwo orin ọ̀gá wa aláyínká ayéfẹ́lẹ́ láti gbà tó látòrí bitter experience sweet experience something else divine intervention fun fear life after death aspiration fulfilment new dawn next level gratitude absolute praise <laughs> transformation everlasting grace prayer point goodness of god comforter comforter mà ní lẹ́yìn ìgbà tí àwọn kan lọ ra dòdòkèrè ní kíní tí wọ́n yẹ lọ. wọ́n lọ mọ̀. overcomers <laughs> hmm. compliment fresh glory living testimony favour beyond the limit ẹkún dayọ̀ kí gbogbo ẹ̀ tó wá manifest báyìí to the manifestation àwọn ẹni kí wọ́n tó àwọn kan ti gbìyànjú àwọn bíi méjì ti gbìyànjú ṣùgbọ́n ẹni tó kọ butter experience yẹn hmm, bẹ́ẹ̀ ká fún a fún àwọn náà a fún wọn. torí tó fi lè kọ butter ẹ̀jẹ̀ bóyá ebi ń pa lọ́wọ́ ni <laughs> tó nídìí búrẹ́dì. so àwọn yòókù gbàtàjà balẹ̀ ó bá fi parí a kéde èsì ìbò àwọn adájọ́ ti wà ní àkàtà ẹ̀wọ̀n iṣẹ́ lọ́wọ́ <laughs> a sì kéde rẹ̀ lórí Facebook wa láti wò ẹ̀yin tẹ́ bá rí i pé lẹ́yìn ìgbà mo kéde yìí lẹ́sẹ̀ lọ́ fi síbẹ̀. Hmm, lọ́ ti ah, lọ. ẹ lọ wo aago ní hmm, ẹni ẹ sọ pé mọ̀tọ́fọ́ aláyé ọ̀yá ẹ jábọ̀ ka ìròyìn sí yín létí ìròyìn tó wà lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vangard ló ń sọ̀rọ̀ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi kódà sọ́tà ilẹ̀ Sokoto àwọn méjèèjì ké gbàjarè síta pé kíjọba àpapọ̀ lẹwa Nàìjíríà mọ̀mọ́ sunrun àsùnpìyẹ torí pé bíjọba àpapọ̀ lẹwa nàìjíríà bá lọ sọrun àsùnpìyè lórí wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ sokoto àti ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà ó ṣeé ṣe kí omi ti ẹ̀yìn wọ ọ̀gbìn lẹ́nu hmm. ẹ̀jẹ̀ ń sáré mu wọ́n ní gbọ́mọgbọ́mọ ìparí nípakúpa tó ń wáyé ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà yìí ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ominú àtomi òde ọmọ ọkọ ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi kódà bó ṣe ń kọ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi tá a mọ̀ sí CAN náà ni ó ń kọ sọ́tàn tilẹ̀ Sokoto ìyún Muhammad Saad Abubakar kẹta àná ni igun méjèèjì yìí bẹ̀rẹ̀ sí ní pariwo pé kíjọba àpapọ̀ lẹwa Nàìjíríà kọ́mọ́mọ́ wòran torí pé ẹ̀mí ọmọ Nàìjíríà ò jọ àwọn agbésùmọ̀mí lójúmọ́ bí ìgbà wọn ń padìyẹ náà ni wọ́n ń pa wọ́n ní apá àríwá ilẹ̀ Nàìjíríà wọ́n rọ̀jọba àpapọ̀ pé tí ò bá tètè wá nǹkan ṣe kó wá rọ̀kàn fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí ó ní nǹkan míì lè tẹ̀yìn ẹ̀ jáde o nígbà tí kánà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn méjèèjì ni wọ́n ní ǹjẹ́ mọ̀ pé ní mọ́ṣáláṣí kan ní ìpínlẹ̀ Niger èèyàn mẹ́rìndínlógún ni àwọn agbébọn wọ mọ́ṣáláṣí lọ pa nílé Ọlọ́run torí Ọlọ́run ó dáa wọ́n ní bí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní gbójú agan sí ẹ̀mí àwọn tí wọ́n rìnrìn àjò tí wọ́n ní àwọn agbésùmọ̀mí pa mẹ́tàléníogún ní apá wọn ní ìpínlẹ̀ Sokoto bẹ́ẹ̀ náà la tún gbọ́ pé wọ́n tún ṣe ṣáàka láwọn apá àbòmí tó sì jẹ́ pé tá a bá ní ká wo ẹ̀mí adìyẹ àti ẹ̀mí èèyàn ní Nàìjíríà ẹ̀mí adìyẹ fẹ́ẹ́ gbé wọn ju ẹ̀mí èèyàn lọ torí bí ẹran bí adìyẹ náà ṣe ń Reverend john joseph ahiab òun ló sọ̀rọ̀ tó ń jẹ́ bíi igbákejì alága kan ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣẹ́rí ní àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún tó wà ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà àti àbújá ó ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní pariwo báyìí torí pé ohun tí àwọn agbésùnmọ̀mí ń dán tí wọ́n sì ń dán wò ó ti fẹ́ mọ́ lákàkì ju bó ṣe yẹ lọ ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àtàwọn gómìnà lápá àríwá ilẹ̀ wa nàìjíríà pàápàá jù lọ ní ìlà oòrùn ìwọ̀ oòrùn nàìjíríà wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó lágbára láti rí i pé wọ́n dáwọ́ wọn dúró ó ní bí wọ́n bá dáwọ́ àwọn èèyàn yìí tí wọ́n bá dá wọn lọ́wọ́ kọ́ ó ṣeé ṣe kí wọ́n ṣòro ju bá a ṣe rò lọ ó ní ẹgbọ́n náà bó lẹ ṣe fẹ́ kí àwọn èèyàn tẹ̀síwájú bó lẹ ṣe fẹ́ káwọn èèyàn ó ṣiṣẹ́ nígbà tó jẹ́ pé inú inú fu àyàfu ni wọ́n wà níbi gobi tán bá wà ó ní àìgbélé ẹni ká fọrùn rọ kì í ṣe ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìsìn torí pé inú ilé ẹlòmíì lọ́wà tó sì ti bẹ̀rẹ̀ sí ní fi ọrùn rọ́ ó ní dúkìá àti ẹ̀mí ìkankan wàá dè báyìí hmm. bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ìjọba ni ìjọba ni wọ́n fún ní ojúṣe ọ̀hún láti ṣe láti rí i pé dúkìá àti ẹ̀mí àwọn èèyàn dè lábẹ́ wọn ebo fi ilẹ̀ wa nàìjíríà là á sílẹ̀ kí wàá ló dé tó jẹ́ pé gbọmọgbọmọ wọ́n pààyàn lé ní wọ́n pààyàn lọ́la kò kúrò ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà kan wá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sáwọn tó jẹ́ bíi ẹ̀ṣọ́ aláàbò pé ẹ dákun ẹ̀yin náà mọ̀ máa sọ pé èmi òjò ìwò òjò láàrin ẹ̀yin igun tó jẹ́ ti aláàbò mọ́ kí ló dé tọ́lọ́pọ̀ ọmọ sọ pé ti sójà báwo sójà ọmọ sọ pé civil defence náà rọ́wọ́ mú bloody civilian ní gbogbo yín àá ó ní àfi kí àwọn igun tó wà ní ti apá ti ètò ààbò kí wọ́n ṣeṣẹ́ ọ̀hún kí egungun wọn wọnú ẹran kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ òun ni wọ́n lè jàjàyè tí wọ́n sì móríyè pẹ̀lú ohun táwọn agbésùmọ̀mí tí wọ́n ń dá lára lápá ilẹ̀ wa nàìjíríà o bí bẹ́ẹ̀ kọ́ ó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ọlọ́run kó ṣàánú ẹni ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà nù. Ah. yorùbá bọ̀ wọ́n ní atẹ́gùn tó wọlé tó kágbádá ń yàrá ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn ewu ń bẹ lóko àfàrò àfàbọ̀. ìgbà tí wọ́n gbé àwọn àbọ̀ kan kalẹ̀ ìwà àti ìṣe àwọn agbésùmọ̀mí wọ́n ní bí wọ́n ṣe gbẹ ẹ̀mí àwọn èèyàn bẹ́rẹ́bẹ lápá àríwó orílẹ̀‐èdè wa nàìjíríà tó wáá fẹ́ẹ́ dàbí ibùdó alápatà yìí ó jẹ́ nǹkan kan tó ń bani lọ́kàn jẹ́ jùlọ tó sì ń domi rẹ̀wẹ̀sì sọ́kàn tó lórí tẹlẹ̀mù lóò wọ́n ní lóòótọ́ o àwọn tó ń lọ bíi ọ̀ọ́dúnrún ó lé mẹ́wàá níye iná ń lọ wọ́tẹ̀ léyìí tó sì jẹ́ pé wọ́n ba gbogbo àwọn ibi tí wọ́n fi ṣe bùbá àmọ́ àwọn boko boko boko haram kan náà wà tó jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí wọ́n rẹ́yìn wọn wọ́n lọ bí igba ó dín mẹ́jọ one hundred and ninety two boko haram iná ló jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ wọn wọ́n dáwọ́ daṣẹ́ lẹ́ẹ̀ pé tọ̀ àwọn ọ̀jà mọ́ gbogbo rògbòdìyàn lọ́tún lọ́sìn kóró wá pé bẹ́ẹ̀ wẹ̀ ni wọ́n ṣe àlàyé pé àwọn ọmọ ológun wọ́n gba ẹ̀mí àwọn èyí tó ń lọ bíi méjìléní àádọ́sàn-án léyìí tó ti jẹ́ pé inú ìkọlùkọgbà yìí ló gbóná jejeje síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ bárọ̀ ni ò wálé òun kò yí òní sinmi ogun lọ ńlá wọn fi ṣẹ́ ṣe ó dìgbà táwọn bá tó rẹ́yìn wọn pátápátá kó tó di pé wọ́n padà sílé o. Hmm. àmọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ lágbo ti òṣèlú tó ti ń fì ńlẹ̀ tó ń fì lókè táwọn kan fi ń sọdúnmọ́ ẹ pé àáyá lọ o àáyá lọ o àáyá lọ o wọ́n ní bí apá ẹkùnlẹ̀ kóòtù òjìrè ṣe sọ pé òun fẹ́ ya kúrò lára orílẹ̀-èdè nàìjíríà tí àwọn ẹ̀yà indigbo lápá ti ipob táwọn náà làwọn ń ya lọ wọ́n ní ohun kan tí wọ́n ló lè sọ àwọn lójúrọ̀ kò ju pé kí wọ́n fún àwọn lóore ọ̀fẹ́ àti lọ díje dupò ààrẹ lọ́dún 2023 káwọn sì wọlé sọ bíi elékòó ó ní gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú tí ń bẹ lẹ́wà nàìjíríà àti PDP ní o àti APC ní o ẹ rí i pé ọmọ oyè tẹ́ fà kalẹ̀ kó jẹ́ ti ọmọ ẹ̀yà Ndigbo hmm. wọ́n ní àwọn Ohanaeze Ndigbo ọ̀hún gbà wọ́n wàá sọ̀rọ̀ nípa àwọn fẹ́ẹ́ dé ipò ààrẹ kí gbogbo ẹ̀ kó lè kú mú fún ẹkùn tàwọn náà nítorí pé apá kan ń jẹun ó ń sanra àwọn apá kan sì ń rù ẹ sì ní adúró ká fọ́ lẹ́rán wọ́n ní iná ló fa gbogbo bí wọ́n ṣe ń tì í sí ń sọ̀hún àwọn èèkàn tó wá sọ̀rọ̀ wọ́n bá àwọn ẹ̀yà ti Ndigbo yìí sọ̀rọ̀ pé ṣe fẹ́ gbọ́ ẹlẹ́fẹ́ dà rẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ lè máa sọ pé ẹ fẹ́ dà rẹ ẹ fẹ́ dà rẹ ẹ fẹ́ dà rẹ àwọn ìgbésẹ̀ kan wà tá a gbé tó ṣe pàtàkì ẹ̀yin ò sì tí ì bẹ̀rẹ̀ sí í gbé ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ ti Arewa Consultative Forum olóyè adùọgbẹ ń ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nínú ìpàdé àpérò pàtàkì kan tó bá àwọn èèyàn ṣe lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ó ní ẹ̀ 2023 kò jìnnà àmọ́ iṣẹ́ tẹ́ ṣe ẹ tètè mẹ́sẹ̀ gbé láti àsìkò yìí ẹ lọ bá àwọn tó yẹ kẹ́ ẹ bá ẹ súnmọ́ àwọn tó yẹ kẹ́ ẹ súnmọ́ àwọn ọmọ òye tẹ́ ẹ bá lò ẹ tètè máa tì wọ́n síwájú báyìí ká ètè mọ̀ kó má bàa di pé agádángbẹ́lẹ́ máa ní ọ̀dà amúlágbájá lámọrin lòun ò fẹ́ amúlàkàṣègbè eléyìí lòun ọ̀gbà lẹ́yìn ọ̀rẹ́yìn ibi tẹ́ ẹ fẹ́ kí gbégbé ó gbé gbégbé ó padà gbébẹ̀ o. Gbe, níbi tẹ́ ẹ̀ fẹ́ kí tẹ̀tẹ̀ ó tẹ̀ yóò wá yà yín lẹ́nu pé stadium ni tẹ̀tẹ̀ ó padà lọ́ọ́ fà kalẹ̀ ńbẹ̀ lẹ́ẹ̀bà tún máa wò pé ó ẹ tètè lọ́ọ́ pàrópọ̀ dọ̀fin inú yín kẹ bára yín sọ òkodoro ọ̀rọ̀ kẹ sì ṣiṣẹ́ tọ̀ lásìkò yìí ńgbà tí ó bá fi di òpin 2022 a ti máa rí fún yín pé ẹni tí ó ṣeé ṣe kó wọlé sọ bí elékòó rèé láti jẹ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò lọ́dún 2023 ẹ lọ tààràtà ojú ewé keje hmm. ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ mo ti gbé dé ní pápá. jẹ́ kí n mú ròyìn yìí pápápá lójú ìwé keje ìwé ìròyìn Vanguard ìròyìn tó ń sọ nípa ti ọmọ ọ̀ràn tí wọ́n ní COVID-19 bí sílẹ̀ ni ọmọ ọ̀ràn ọ̀hún tí wọ́n ní òun náà ti bẹ̀rẹ̀ sí ní jàrìnrìn tán pè ní Omicron ó ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ní káwọn sáré pa kìtì mọ́lẹ̀ lórí ẹ̀ torí pé báwọn bá pa kìtì mọ́lẹ̀ kọ́mọ̀ jẹ́ pé òun gan fẹ́ ṣòro ju covid nineteen lọ ẹnikẹ́ni tó bá ti kọ́ gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen àkọ́kọ́ àti ìkejì rẹ̀ ló tún gbọ́dọ̀ gba abẹ́rẹ́ míì tí ó jẹ́ ti omicron yìí láti rí i pé òun tọ̀hún wà ní e, ààbò rẹ̀ péye àti pé àti omicron ni o àti covid-19 ni o kò ní ráàyè lágọ̀ọ́ ara ẹnì kankan nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ láti ìlú àbújá tí Vanguard kọ lójú ìwé keje rẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń sọ pé ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà àná ni wọ́n pé òní gangan làwọn bẹ̀rẹ̀ sinimá fún gbogbo àwọn tí wọ́n ti kọ́kọ́ gba AstraVeneca tí wọ́n ní ọjà abẹ́rẹ́ àjẹsára COVID-19 ní abẹ́rẹ́ míì láti fi dènà ọmọ ọ̀ràn tí wọ́n pè ní Omicron tí wọ́n ní ó ṣẹyọ látara COVID-19 wọ́n ní ọgbà tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ti kẹ́fín pé covid nineteen ti bímọ ọ̀ràn kalẹ̀ omicron sì ló kọ rẹ̀ àmọ́gbà tí wọ́n sọ súná rẹ̀ wọ́n ní làwọn náà ti bẹ̀rẹ̀ sí nípa kítímọ́lẹ̀ pé àfi ká dènà omicron yìí kọ́mọ́dé pé òun náà ò di tanran fọ́kalẹ̀ ẹnikẹ́ni tó bá ti wá kọ́ gba abẹ́rẹ́ àjẹsára méjì àkọ́kọ́ ti covid nineteen wọ́n ní òǹtọ̀ ọ̀hún ni ó ní àǹfààní àti gba ti omicron yìí láti rí i pé ó wà ní ìlera tó péye kò ní sí wàhálà kankan tàbí pàhẹ́ lórí ẹ̀ ọ̀gá àgbà yẹnyẹn fún àjọ tó ń rí sí ìlera alábọ́dé nílẹ̀ wa nàìjíríà dr faisal suhaib ń lọ sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ní àwọn lọ sí àgọ́ ìfiwọ̀ tàmọ̀ sí idp camps ní ìlú àbújá wọn ní ibẹ̀ làwọn sì ti kọ́kọ́ mọ fún àwọn tó wà lágọ̀ọ́ ìfiwọ̀ àwọn ni wọn kọ́kọ́ mọ gbà á torí pé ó ṣeé ṣe kí nǹkan búrẹ́kẹ́ látọ̀dọ̀ wọn jáde bẹ́ẹ̀ yóò bá tètè kó mọ́ àtọ̀dọ̀ tiwọn ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ni wọ́n pé àwọn wò ó pé ńgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní kẹ́fìn omicron yìí làwọn ti gbà pé bí àwọn orílẹ̀-èdè míì náà ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe tí wọ́n pakítí mọ́lẹ̀ lórí ẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ àwọn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tiwọn òní tí ń ṣe Friday ọjọ́ kẹwàá ní oṣù kejìlá ọdún 2021 ni wọ́n pé àwọn ó sì bẹ̀rẹ̀ àgọ́ ọ̀fìwọ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ wọ́n ní ọpọn dandan ó pọn dandan fọmọ Nàìjíríà tó bá ti kọ́kọ́ gba ti abẹ́rẹ́ àjẹsára COVID-19 méjèèjì tẹ́lẹ̀ pé kó ti Omicron yìí náà mọ́ kí ó lè bá a ní ìfọ̀kànbalẹ̀ pé mímìkan ò lè mi òun lórí ọ̀rọ̀ ti àjàká àrùn covid-19 wọ́n ní àwọn nǹkan míì táwọn sì ti ṣàfihàn rẹ̀ ó fi hàn pé àrùn yìí ń jà bíi iná inú ẹ̀rùn ni wọ́n ní àwọn sì ti sọ pé ẹnikẹ́ni tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún lọ sókè òun lọ gba ti AstraZeneca ìyún abẹ́rẹ́ àjẹsára àkọ́kọ́ ti covid nineteen méjèèjì èyíkéyìí téèyàn bá wá gbà ń bẹ̀ wọ́n ní àwọn kan gba Johnson and Johnson àwọn kan gba AstraZeneca èyíkéyìí tí wọ́n bá gbà ń bẹ̀ gbèsà bí ọ gba booster dose mọ́ tó ti eh, Omicron kọlọ́njọ́ kó ṣàánú wa ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ní àwọn gbọ́dọ̀ ṣe eléyìí kí gbogbo ọmọ nàìjíríà sì mọ̀ pé ojúṣe àwọn ni ojúṣe ni láti gba abẹ́rẹ́ àjẹsára yìí ojúṣe sì ni láti rí i pé wọ́n dáàbò bora wa ó ní ìdí nu tó fi jẹ́ pé àwọn àgọ́ òfiwọ̀ làwọn kọ́kọ́ ń lọ ó ní oníkálukú ni ó sì ṣe ojúṣe rẹ̀ láti rí i pé àtòun àtàràlé rẹ̀ wọ́n wà ní àlàáfíà ààbò tó sì péye wà lórí everybody everybody tó wà Nàìjíríà ẹnikẹ́ni tó wà nàìjíríà yìí ńbẹ lójúwèé keje ìwé ìròyìn ti Vanguard ètò jáde láàárọ̀ yìí. jẹ́ nǹkan ọlẹ́yìn wọn ní bó ṣe tèmi pẹ̀lú ará ilé mi hmm. abẹ́rẹ́ àjẹsára lórí covid-19 làálọ́ọ̀gbà àmọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti ní bíi mílíọ̀nù méjì àbọ̀ àwọn abẹ́rẹ́ àjẹsára pátákùrú yìí ni hmm. wọ́n ní wọ́n fi ṣàtìlẹ́yìn fún lórílẹ̀ ọlọ́run ó sì bá ọlọ́run ó bá aṣẹ́gun rẹ̀ délẹ̀délẹ̀. àmọ́ abala tòṣèlú tí mo wà lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ o yín pẹ́ èyí tó bá yẹ ká pẹ́ sọ a ó pẹ́ sọ. àwọn kan wà mí eh, sọ́dà bí ògúlù tu bí ìbàtẹ́yàn. àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ní gbogbo ohun tójú bá rí kó ló yẹ kẹ́nu ọ sọ mm-hmm. àmọ́ kó bá a lè sàn fún èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ bá gbá Nigerian Tribune mú lójú ìwé kẹrin bẹ́ẹ̀ bá gbá Daily Sun mú ojú ìwé keje tẹ́ ẹ bá gbá the punch mú ojú ewé kẹsàn-án bẹ́ẹ̀ sì gbá fangadi náà mú ojú ewé kẹwàá àmọ́ ẹ jẹ́ ká mú kékeré ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí hmm. <laughs> ògbóngbòdù one ẹ bọ̀rọ̀ òwú balógun tó di mẹ́ta lójú ogun tí ẹ̀rù ń ba méjì olúṣẹ́gun òkìkí ọlánìkan lẹ̀rù ọ̀bà ògbórí agamagbórí mọ́lẹ̀ bí òòṣà wọn ni fọ́múlà burúkú iná ló fi finá gbé àkàndé àtàwọn gómìnà míì tí wọ́n ta lùsùkè ńgbà tí wọ́n wà níjọba yìí pé àánà tó fẹ́ ṣèjọba sí o. Mm-hmm. sáà kejì. wọ́n ní sáà kejì mm-hmm. sáà kejì wọ́n ní ńṣe ló dàbí ìgbà tí wọ́n ti gbé apẹ kaná tí àgbo sì wà ń bẹ̀ àti gọ́ọ̀mù nǹkan tó lè lẹ̀ nǹkan pọ̀ ẹ wá ní kí àwọn tó fẹ́ lọ pa àwọn fẹ́ ṣe gómìnà lẹ́lẹ́kejì kí gbogbo wọn máa jókòó lé wọ́n ní tí wọ́n bá ti jókòó lé tí wọ́n dìde láàfin mọ̀ wọ́n lákọ ni wọ́n ní bàbá àkàndé bàbá jókòó lé ìkòkò fọ́ mọ́ baba nídìí nǹkan sì ṣe lówelówe ńlá lùgì o ti àgídìgbò ọlọ́gbọ́n náà ní ju ọ̀mọ̀ràn ní mọ̀ díẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari ń ló sọ àwọn ògbúlùtú ọ̀rọ̀ ọ̀hún gbà ó sílẹ̀ wípé ẹni tó ti fìgbà kan àná rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun olóyè bísí àkàndé ìmáṣe sáà kejì ńgbà náà lára àwọn gómìnà gómìnà lẹ́kùnlẹ̀ kóòtù òjèrè wọn ni Tinubu Bọ́lá mẹ́ẹ̀ Tinubu hmm, nìkan pínlẹ̀ Èkó ńgbà náà ńlórí kó yọ wọn ni òun náà sì rèé ó lo lẹ́gọ́fà bí òkò ṣàní o hmm. ńgbà bàbá tẹ̀lé ọjà sọ́nà kejì wọn ni yípo tó wá wọlé lẹ́lẹ́kejì ojú tiẹ̀ náà rí mọ̀ àti bo wọn ni ibi títẹ́là tó ti kọ́ páàkì sáàrin Tinubu àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ inú wọn nígbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti gbogbo wọn sífìrì nínú ọkọ̀ ńlá akẹ́rù tó sì yọ stẹ́rìn kúrò ńbẹ àti bírèkì ó ní kálukú wọn wàá mọ ibi tí wọ́n dà á gbà mọ́ gbùlùgbàlà gbùlùgbàlà gbùlùgbàlà ó ní gbogbo àwọn tí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó fi iná gbẹ́ngbà náà wọ́n ní èyí tó bá sì tún dúró re lónìí ẹ kí ẹ̀yìn nítorí pé àwọn eléyìí wọ́n ti ní ìmọ̀ àti ìrírí ológun wọ́n tún wá ní títa lágbádá wọ́n wá mú fọ́múlà méjèèjì wọ́n wá dà á sílẹ̀ wọ́n ní simultaneous equation ló wà wọn wọ́n ní equilibrium ni wọ́n fún wọn ní solution kò wá yé ẹnikẹ́ni mọ́ nínú wọn ni wọ́n ń ságbàsólà ságbàsólà sọ́tún sósìn kí wọ́n tó lajú gbogbo ọmọ tí Alliance for Democracy kó jáde ńgbà náà ilẹ̀ omi ni wọ́n lọ yàtọ̀ fún Tinubu nìkan wọ́n ní Tinubu náà sì rèé Èkó yàtọ̀ sí gbogbo ìpínlẹ̀ tó kù wọ́n ní Tinubu sì rèé béèyàn bá gbọ́n nú gbọ́n lẹ́yìn kò lè ṣọ́kọlúwẹ̀rí lọ̀rọ̀ dà àti pé bèbí odò mọ́wọ́ ògúnnámi ò gbọ́dọ̀ bọ́ sómi òǹtọ̀ wọn ò gbọ́dọ̀ sàsùn para wọ́n ní Tinubu náà wá dẹ́gbọ́n sí ọ̀rọ̀ ara rẹ̀ yìí pé àìṣe bá a mọ̀ bàbá tó ní gbọ̀nsọ̀hún mọ́ ọjọ́ lọ́mú wẹ̀yìn rẹ ìwọ ṣàtìlẹ́yìn fún mi bù fún mi bù fún ọ ńlá kèéké lódò tí mo bù fún tí yóò bá padà bù fún mi kí ni ó padà ṣẹlẹ̀ ó fẹsẹ̀ yìn délé ẹsẹ̀ yìn tí Bọ́lá Ahmed eh, Tinubu fi délé ńgbà náà ń lórí fi kó yọ wọn ní bíi bẹ́ẹ̀ kọ́ ni inú àgò kan náà inú ṣáàgò kan náà ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ìbá kó gbogbo wọn sí ìbá sì fi wọn rọ ohun tó bá wùn ó ní ohun tí Tinubu fi jẹ lọ́ngbà náà rèé ṣùgbọ́n gbogbo àwọn tó wáá jẹ́ bíi mo fẹ́ ṣẹlẹ̀ gómìnà ńgbà náà tí wọ́n ṣubú ẹ jẹ́ ká wo ipò tí wọ́n wà ó ní ọ̀kan ni ti bàbá Àkàndé tó pé ẹni ọdún méjìléní àádọ́rin ó ní ṣẹ́rí bàbá yìí èèkàn kùgbò ni téèyàn bá ṣubú irú ìṣubú bẹ́ẹ̀ tó sì tún lè dìde tó sì tún jẹ́ ẹni tí ayé sì lè tún máa tọ́ka sí láwùjọ kàkì káyìn wọn ní ìgbà tóun náà wá dé òun àti olóyè Bísí Àkàndé àwọn jọ pàdé lọ́dún two thousand wa náà ẹgbẹ́ òṣèlú PDP yìí ẹjẹ́ àwọn wa papọ̀ ká sì ṣù wọ́n tàgàtàgà ká jù wọ́n ta <laughs> ó nígbà táwọn sì gbìyànjú ìgbìyànjú kọ́kọ́ bọ́rẹ́lẹ̀ àwọn wò pé bẹ́ẹ̀ ṣe bá dání àtúntún gùn ni àtúnjọ to àwọn nǹkan kan àwọn nǹkan kan pọ̀ ẹ wá wo bí ó wá já sí lónìí ó padà dóyin ó padà dayọ̀ ipe kò sẹ́ni tó lè gbà ipe Bísí Àkàndé ó tún lè dìde mọ́ lágbo òṣèlú ó ní ngbà tó jẹ́ pé ngbà tó lógun gbé kalẹ̀ tán kẹ́sẹ́ báyìí bàbá ló tẹ́wọ́ gbà ní ninety nine tó sì jẹ́ pé gbogbo àwọn àjọṣepọ̀ láàrin òun àti olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ngbà náà kúkú kẹ̀kẹ́ kúkú kẹ̀kẹ́ kúkú kẹ̀kẹ́ wọn ò mọ̀ pé bí ọ̀rọ̀ ó ṣe jẹ́rìí wọn ní fọ́múlà burúkú léè tó wà ńbẹ̀ tí wọ́n fi finá gbé bàbá tá a bá mọ̀ pé bàbá ó dìde báyìí ni hmm. àbá ti tètè dáṣọró bàbá jù báyìí lọ ṣùgbọ́n ọ̀pẹ ló tún padà já sí Bọ́lá Ahmed Tinubu náà sọ̀rọ̀ òde hmm. ọ̀rọ̀ tèmi pẹ̀lú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ eléyìí ẹ̀písù <coughs> ńlá tó gùn àsìkò ọ̀rọ̀ tí ìtò èyí tó yẹ ni pé ká máa celebrate bàbá Bísí Àkàndé ẹ lọ tààràtà sójú ewé keje ìwé ìròyìn ti Daily Sun. a fẹ́ lọ sójú ọjà ṣùgbọ́n mò ń bọ̀ ná kó bírèkì Fẹ́mi Alábí sáré wo ìròyìn tí ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó ń sọ̀rọ̀ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ wa nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ wàhálà tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó láìpẹ́ yìí ti Sylvester Oromoni ọmọ ọdún méjìlá táwọn akẹgbẹ́ rẹ̀ gbẹ̀mí ẹ̀ ní Dowen College tó wà ní Lekki wọ́n ní wọ́n lù lù lù lù lù bí kúkú bí yíyè títí ó fi já sí kú mọ́ wọn lọ́wọ́ ni wọ́n ìṣàtún sọ̀rọ̀ lórí wàhálà tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo tí àwọn ọmọ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ girama tí wọ́n fọ́n sí gbòòrò tó ní kálukú wọ́n sì ń ṣe bó ṣe wù wọ́n ẹgbẹ́ afẹ́nifẹ́re bẹnu àtẹ́lu gbogbo ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ó ṣàfihàn pé ìjọba tó wà lápèrè ìṣàkóso ó ti jáwọn èèyàn nítàn mọ́ ọjà àwọn èèyàn nítàn mọ́ sí ní nìkankọ́ òun gan ti kùnà nu ojúṣe rẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn vanga mo ti mú ròyìn wá fún yín Afẹ́nifẹ́re inú àtẹ̀jáde tí wọ́n fi síta ẹni tó jẹ́ bí alukoro àgbà wọn ìyún ọ̀gbẹ́ni Jàre Àjàyí ńlọ sọ̀rọ̀ ọ̀hún ó ní kí ìpẹ́ rẹ̀ mọ́ kú pípípí bí iná fìtílà nílẹ̀ wa Nàìjíríà ó ní káwọn ọmọ kéékèèké mọ́ sopàǹpá káwọn náà mọ́ di agbésùnmọ̀mí káwọn náà bẹ̀rẹ̀ sí ní mọ́ di ẹni tí ń dúnkokò mọ́ ni oníṣègùn ti ṣàfihàn pé nǹkan ti bàjẹ́ tán nílẹ̀ wa nàìjíríà ni ó ní ẹ̀ wá wò ó nígbà táwọn ìpẹ́ rẹ̀ náà bá ti ń di ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ gbọ́ irú ọjọ́ iwájú wo ń lò ní fún wọn nínú ọ̀rọ̀ tó fi síta ó ní àtijọba àpapọ̀ o àtijọba ìpínlẹ̀ o àwọn méjèèjì ló yẹ kí wọ́n náwó gan ó ní kákàṣọ mọ́ wọn lọ́rùn pé àwọn ni wọ́n bá mokomoro àwọn ló bá wàhálà yìí wá torí pé ọ̀rọ̀ ló bá mokomoro wọ ẹja bẹ̀rẹ̀ sí ni mo sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ wà ó ní àwọn ò ní sọ̀rọ̀ nípa ti ìjọba àbílẹ̀ torí pé ìjọba àbílẹ̀ ti ń bẹ lákàtà ìjọba ìjọba ìpínlẹ̀ wọ́n ti fúnjọba ìbílẹ̀ lọ́rùn pẹpẹpẹ àwọn gan ò lè rí imú mímọ́ ó ní ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ òun náà láàmú nàka àbùkù sí ní gbogbo ìgbà bó tiẹ̀ jẹ́ pé ó yẹ ká fún ìjọba ìbílẹ̀ láàyè kóun náà ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní òfin ilẹ̀ wa nàìjíríà ni àmọ́ tàwọn tó wà lórí àpèrè ìṣàkóso kọ́ ọ̀tọ̀ ni tán búra fún wa sí ọ̀tọ̀ ni tán bẹ̀rẹ̀ sí ní ṣe ó ní ìwà ipá àti ìwà páàlẹ́ tó ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ yìí ó fi hàn pé ilẹ̀ wa nàìjíríà wà nínú ewu ó ní ẹ gbọ́ o ṣé kìí ṣe pa tó ń jẹ̀yà mọ́ pọ̀mọ̀pọ̀mọ ètè báyìí torí pé àwọn kan jí wa gbé àwọn kan sì ń jalè lọ́sàn-án àti lóru àwọn kan ń gbé sùnmọ̀ tí wọ́n ń dúnkokò mọ́lẹ̀ wa nàìjíríà láwọn apá àbìkan nílẹ̀ wa nàìjíríà ẹ gbọ́ àwọn ògo ọ̀la àwọn ìpẹ́ rẹ̀ àwọn tá a tún wojú rẹ̀ pé nígbà bá dàgbà tá a bá dògbò a tún fi àpèrè ìṣàkóso lélẹ̀ fún àwọn ní ìwà ipá àti ìwà páǹle àti ìwà jàǹdùkú àtàwọn ìwà burúkú míì ló ti kọ́ wọn wọn báyìí hmm. ẹ wá wò wá bó lọ́jọ́ ọ̀la ilẹ̀ wa Nàìjíríà ó ṣì rí ó ní àìní ètò ẹ̀kọ́ tó gúnmọ́ tó àti ìwà ọmọlúàbí èyí tó ti dẹnu kọlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ òun la ti ń rí yìí torí pé bó ṣe wà lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ló wà lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ńgbà táwa tá a jágbàlagbà gan tí a lè kóra wa níjànú tí ò sì sí pé bóyá a ní ìwà àtiṣe kan tó ṣe é fi hàn ta ẹ gbọ́ bó o la ṣe ni mo rí lára àwọn ọmọ kéékèèké tó yẹ kó jẹ́ ògùn ọ̀la fúnlẹ̀ wa Nàìjíríà nígbà kan nígbà kan nígbà kan rí àwọn tó bá jẹ́ bí arúgbó àbí tó bá jẹ́ bí àgbàlagbà àwọn kan ní nígbà kan rí ó ní àwọn tó bá jẹ́ bí olùkọ́ ah, bí akẹ́kọ̀ọ́ bá fojú gan ni olùkọ́ rẹ̀ lókèèrè gbèsàbí yọ ọ ó ní kò sí akẹ́kọ̀ọ́ kan tí ó lè rò lọ́kàn rẹ̀ pé òun ò lọ lúgọ síbì kan tàbí òun ó sọ̀pàǹpà pọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láti lọ lu olùkọ́ àwọn torí pé ọba àwọn wí àmọ́ kí wá ló ń ṣẹlẹ̀ ní ìsinyìí ẹ lọ wo ìpínlẹ̀ Edo ẹ lọ wo ìpínlẹ̀ Delta ẹ lọ wo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ń lúgọ pamọ́ lọ dènà de olùkọ́ wọn bóyá nítorí pé báwọn wípé tí wọ́n ṣe ò dáa hmm jẹ́ káwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n túkùn lọ́rùn àwọn ìjọba àbílẹ̀ káwọn ìjọba àbílẹ̀ lè bá a ṣiṣẹ́ wọn bó ṣe yẹ torí pé àwọn gan ló yẹ kó súnmọ́ ará ìlú jù ó ní kí wọ́n sì mọ̀ pé ojúṣe àwọn ni láti rí i pé ètò ẹ̀kọ́ tó gúnmọ́ ó lalẹ̀ hù nílẹ̀ wa nàìjíríà àti níbikíbi ní nàìjíríà òbí àtàlágbàtọ́ káwọn náà mọ́ sàsopéye mọ́ nǹkan tí ń yí dẹ́ndé o kó ní kálukú mọ̀ pé òun ó jígìrì sojúṣe rẹ̀ ni o ẹ wo ìròyìn pọ̀ ń bẹ lójú kọ̀kànlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ẹja dojú ọjà ajá balẹ̀ ajá balẹ̀. ó yẹ fẹ́ jọ̀wọ́ pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀ládèjì CAC general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president CAC worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ ìwọ ni kò mọ fìdí mọ́lẹ̀ ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi sí ní bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lò náà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní ilé iṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. ọlọ́run ọláìdé. hallelujah hallelujah ìjọ àpòsílẹ̀ ti kristi ìtẹ̀dọ́ agbára àṣeyọrí pé ọdún márùn-ún ẹ jẹ́ kí ẹ wá síwájú rẹ̀ pẹ̀lú ọpẹ́ ayẹyẹ ọdún karùn-ún ti ìjọ àpòsílẹ̀ ti kristi ìtẹ̀dọ́ agbára àṣeyọrí yóò wáyé ní sunday ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún twenty twenty one ní gbọ̀ngàn real event center ojú ọ̀nà àṣì síbòdìjà àṣì ìbàdàn ní dédé aago kan ọ̀sán àkòrí ọlọ́run kan náà àwọn tí olúwa yóò máa lò ní ọjọ́ náà ni olùṣọ́ àgùntàn fàtúrótì olùṣọ́ àgùntàn túnde wòlíì ọláolúwa délékè olùṣọ́ àgùntàn gabriel ochejì kejì olùṣọ́ àgùntàn ọlásùnkànmí ọláolúwa wòlíì àròlé babalọ́lá àwọn olórí ẹ̀mí ní ọjọ́ náà ni káyọ̀dé òyìnwọlé àpọ́sítélì ti ìyìn bishop ìfẹ́ glory crown gbẹ̀ngà marvel ọláwálé fákẹ́yẹ the joyful nurse makers olùgbàlejò àgbà ajínrere john àjíbọ́lá ẹ wá kẹ́sì wá gba ẹ̀bùn ìparí ọdún ní ọwọ́ olúwa jésù lolúwa. the ABC Trade Fair 2021. More than the usual fees to this program is promising to be a fantastic, lovely, and interesting moment together. It's Saturday 11th to Sunday 12th December 2021. Come and enjoy a whole lot of benefits at this trade fair. Free car diagnosis, free games, set attractions, entertainment, and lots more. Why you buy and sell. This trade fair will start with seminar on Saturday 11th December 2021 with a theme from white collar to blue collar, cross Crossing the Rubicon, you cannot afford to miss this year BABC Trade Fair, where a lot of achievers with success stories will be talking to us. Professor Duni Arulogun, University of Ibadan, Ife Solomon, Peppered Rice, Jare Chuck Boy Brand, from 10 a.m. prompts. Venue, Bodija Ashi Baptist Church, Ashi Bodija Road, Ibadan. For more inquiries, please call 081 5027 or 080 Powered by BABC BABC and BABC Youth Fellowship. lọ́jọ́ kejìlá oṣù kejìlá láago méjìlá ọ̀sán títí dàago méjìlá òru lọ́dọọdún lọ́lọ́run yìí máa ń sọ̀kalẹ̀ sí di pẹpẹ yìí tá a máa ń tẹ́ fún nínú ìjọ the new goshenans ernest church alayaki sọgbẹ́sán street lẹ́yìn eco bank abayomi ìwòrò ìbàdàn twelve hours of praise with twelve apostles of praise on twelfth day of twelfth month at twelve noon till twelve midnight with a theme make a joyful noise ọlọ́run ló bèrè oúnjẹ rẹ̀ ìyìn lọ́wọ́ prophetess olúfúnkẹ́ ọmọwálé jp bó sì ni gbogbo ẹni bá fi ìyìn ọjọ́ kejìlá yìí bóun pàdé òun ó fi ìyìn yanjú ogun tó ti yàbọ bó rán ni wá yóò bàjẹ́ tiẹ̀. àwọn àpọ́sítẹ́lì orin ẹ̀mí tọ́lọ́hún olóore o. pẹ̀lúmi adébánjọ mp3 evangelist kẹ́mi riobo pastor káyọ̀dé oyèwọlé evangelist kẹ́mi olúwaṣògo adéyẹmí olúwadámiláre táíwò àǹkáìndé ọmọwálé evangelist bọ́sì adéìwà sunny gold evangelist abọ́sẹ̀dé ọláyẹmí pastor níkẹ́ success evangelist esther ògúndígbẹ̀ ayaba jésù evangelist adéọdẹkúnlé àpótí ẹ̀rí olùgbàlejò ní prophetess olúfúnkẹ́ ọmọwálé jp 0805 607 8400 jésù retí retí rẹ o. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé Adams Desire Adams Desire yé yeah. amárale kókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Mm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. Ah, mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late which school go me now. ah ah mama junior i know the school wey wey go accept you. Center for External Programs and Preliminary Studies in conjunction with the Department of English Studies, Taiso Larin University of Education, Ijagun, Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media studies for 2021-2022 academic session. Wetin be the qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special course consideration dey for mature candidate like you wey don dey work for art and culture tey tey. i go waka log on to my.tasweb.edu.ng to apply. na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. Join Apostle Lawrence and Fola Atridume in a ministers' conference at Christ Likeness International Mission Idera Close, Ilekupa, Iworo, Ibadan. Theme Activating the Covenant. Date December 10 to 12, 2021, Friday by 4 p.m., and Saturday special women's session with Reverend Fola Achudume by 9 a.m. There will be special Thanksgiving on Sunday by 8 a.m. Host Apostle Mero Akpave, Jesus is Lord. Jesus is Lord ó máa tọ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ. olóyè sí kí ẹ tèmi tọ́pẹ́ ọ̀làjú méjì. ààrẹ ń tọ́pẹ́ foundation ló sọ bẹ́ẹ̀. gbogbo èèyàn níjọba ìbílẹ̀ ẹgbẹ́dá tọ̀nà ara. ẹ tuyaya máa bọ̀ wá sẹ́rí ìrónilágbára ilé tó máa wáyé. lọ́jọ́ thursday december sixteen ọdún yìí. olùgbàdé o ìlàjì hotel and sport resort. ọlọ́yọ̀ village àkàrà ìbàdàn láti máa ṣe. bẹ̀rẹ̀ látago méjìlá sọ. yóò lé nígbà àwọn tó kọ́sẹ̀ yege lẹ́yìn oṣù mẹ́ta. gbogbo wọn la máa ró lágbára fún nínú iṣẹ́. bára wọn lókòlókò tá a fi wé pé ní ọ̀nà rẹ̀ bubu sáré ọ̀la yẹmi. ọ̀n ọ̀nàrẹ́bù wálé adégòkè pdp ọ̀yọ́ central senatorial chairman ọ̀nàrẹ́bù ògúnrẹ́mi pdp state secretary alhaji wasu adeleke ẹgbẹ́dẹ council chairman alaga sikiru sọdà ọ̀nàrà council chairman alaga sábà musiba ọ̀lẹ́gbẹ́dẹ anọ̀nàrà pdp leaders alaga ẹbẹ ẹgbẹ́dẹ lókè gọọmenti pdp chairman alaga bakare ọ̀nàrà lókè gọọmenti pdp chairman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amárẹ́tì yìí o ó tọ́pẹ́ níjọ́. ó tọ́pẹ́ níjọ́ rẹ̀ tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àdébára. àìsàn ò lè ráyè wọlé tó bá lórí o tonic. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodò. afara lókun bẹ́ẹ̀ni mi rí o tonic. èròjà tó kọ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rí o tonic kẹ̀kẹ́ ló gbé jáde. rí o tonic. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ìṣògùn ni ẹgbà bẹ́ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. káàbọ̀ padà látọjú ọjà ajá àbálẹ̀ ìròyìn náà ló sì ń tẹ̀ sọ́wọ́ wájú ní wẹ́rẹ́ de wẹ́rẹ́. ìwọ ló ní ìròyìn àbí mi. alaye ìròyìn tó wà ní ojú ìwé ìkejìlá ìwé ìròyìn ti Vanguard nàìjíríòyìn ká ó ń sọ̀rọ̀ nípa ti orílẹ̀-èdè Port Harcourt àti gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers níbi tí ó ti ń pe ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà níjà pé ẹ fi hàn wá ẹ̀rí máa jẹ́ mi ìṣódà lórí àwọn owó tẹ̀ ń yá lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì kí lẹ̀ ń fa àwọn owó yìí ṣe ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà rè gómìnà wike ń lọ sọ̀rọ̀ ọ̀hún nígbà wọ́n ń ṣiṣọ lórí afárá abẹ́yẹfò kan tí wọ́n ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ondo dr olùṣègùn mímíkò tí ó léwájú àwọn tó wá ṣiṣọ lójú ẹ̀ ní port harcourt ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ wò ó ilẹ̀ wa nàìjíríà ní dúkìá àti àlùmọ́ọ́nì tó tó tí ó sì kárí gbogbo ọmọ nàìjíríà tá a jẹ àjẹyó àti àjẹṣẹ́kù kódà táwọn ará òkèèrè àtàwọn ààrẹ tó bá wá sí nàìjíríà tí wọ́n mọ̀ dìlọ́lé tí wọ́n sì jàjẹyó ó ní kò sí àyè fún àwáwí fún ẹnikẹ́ni tó bá wà nípò agbára nílẹ̀ wa nàìjíríà pé ọrọ̀ ajé nàìjíríà ò tó wa láti fi ṣayé Wike sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ̀rí ṣàkóso òun ìfẹ́ àti ìfarajìn fún iṣẹ́ ìlú ń ló ń ti òun síwájú nígbà gbogbo ó ní ìdí nù tó fi jẹ́ pé bóun bá nọwọ́ gan dúkìá àti àlùmọ́ọ́nì ìpínlẹ̀ tóun wà yìí òun ó rí i pé òun lò ó dáadáa tí àwọn èèyàn gidi ní ìlú ọ̀hún ó sì mọ̀ pé ẹ wo ó lo dúkìá wa dáadáa ó sọ̀rọ̀ ó ní kẹ́sẹ̀jọba ó ní kò sí kò sí ọ̀rọ̀ bójúbójú kankan ń bẹ bẹ́ẹ̀ ni kò sí ọ̀rọ̀ abrakadabra kan ń bẹ bí ìgbà téèyàn ń pidán ó ní bí èèyàn bá ti ní ìfẹ́ aráàlú tó sì farajìn fún iṣẹ́ ọ̀tán ìdán kan tó wà ń nìyẹn ó ní gbogbo rẹ̀ ọmọ lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀ ni ó ní ilẹ̀ wa nàìjíríà ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kẹ́nìkan má sì fi jújú bò wá lójú ilẹ̀ wa nàìjíríà ní dúkìá àti àlùmọ́nì tó tó ó ní ẹ mọ̀mọ́ wá ṣe àwáwí fún wa níbí pé dúkìá àti àlùmọ́ọ́nì wa ni ò tó ó ní owó tó tó wa ná ń bẹ nílẹ̀ wa nàìjíríà ó ní bí wọ́n ṣe wá ń ṣe òun náà ni kò wá yé èèyàn ìtàn ti wá pọ̀ lóríṣiríṣi ayáwó ń bí ayáwó lọ́hùn-ún ẹ sọ fáwọn èèyàn kí la fi owó ọ̀hún ṣe ó ní ẹ jẹ́ káwọn èèyàn rí i ó ní bípínlẹ̀ Rivers bá yá owó òun ó fi hàn wọ́n ohun tí wọ́n fi owó ọ̀hún ṣe Wike ni n tó mọ̀ wà lórí òun mọ̀pọ̀ iṣẹ́ mọ̀pọ̀ lọ́wọ́ òun gangan bó lòun ti láàyè rádaràda ó ní iṣẹ́ tó wà lọ́wọ́ òun ni kóun ó ṣiṣẹ́ n sì wà lágbárí òun ni kóun sin àwọn ará ìlú tí wọ́n fi ìbò yan òun ó ní ẹ lọ wo àwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP wà tí ó ti jẹ́ bíi gómìnà ẹ lọ wo itú ribiribi tí wọ́n ń pa ó ní PDP ti parí iṣẹ́ débi tó lápẹẹrẹ àbẹ́ ẹ̀rọ àwọn kangilá táwọn ń gbéṣẹ́ fún ni ẹ wo ìròyìn pọ̀ mbẹ́ lójú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. tọ́ọ̀ àdéhùn láàrin ASUU àti ìjọba àpapọ̀ hmm. nínú àìbalẹ̀ àyà ńlá buwọ́lu àdéhùn torí ẹ̀ ló fà á tá a fi tí ì ṣíkà. Ah, èsì o akọ̀wé iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Zoni Echona ń ló ṣàlàyé ọ̀rọ̀ ọjọ́bọ̀ tọ́ọ̀sẹ̀ àná ń ló tún lu yàgbà ọ̀rọ̀ sí gbòòrò ayé pé tọ̀ ṣẹ́rí bá ṣe tọ́wọ́ bọ́nú ìwé àdéhùn ìwé àdéhùn tá a bọ̀ ń jó ní pẹ̀lú àwọn ASUU ah, inú àìbalẹ̀ àyà látọwọ́ bọ̀ àwọn lẹ́yìn ọ̀rẹ́yìn ta tọwọ́ bọ̀ tán la ṣe wọ́n rí i pé ìláyẹ̀ wà ń bẹ̀ pé àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tí asu tó ti kó papọ̀ tì sínú ìwé ọ̀hún gan ipe ká buwọ́lù wọ́n ní wọ́n gbé wa mógùn kó wa ń pa pamọ́ra làwọn náà sàṣàrè buwọ́lù ipe káwọn mọ́ lè wọlé ó ní ẹ̀wò fún àpẹẹrẹ bí ìgbà kóun wá wà nílé kí ẹnìkan wá káwọn mọ́lé kó wá gbébọn sóhun létí pé ọ̀yà o ju owó ọwọ́ rẹ̀ lẹ̀ ó ní kí lòun ó ṣe ó ní lọ́dà dúrẹ́sì òun ó jù ú lẹ̀ ni ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni asùn ṣe ṣe fún ìjọba àpapọ̀ ó ní ìkóni ní papámọ́ra tí wọ́n kó àwọn tó sì jẹ́ pé kò síbi táwọn yà sí mọ́ ń ló jẹ́ káwọn buwọ́ lù ú àwọn wá ti padà lọ yẹ̀ àwọn òwe yẹn wò àwọn rí i pé ah, ah, ewu rèé o gbèsè rèé o oko ibi tí asùn ó ràn àwọn lọ ọlọ́run jẹ́ káwọn ó lè mọ̀nà lé ni àmọ́ o àbọ̀ kan tó jábọ̀ yìí pé Asu wa ń sọ tiwọn dúnmọ̀ pé báwọn ó lọ sí ìyanṣẹ́lódì báwọn ò ní lọ ìpàdé àpapọ̀ àwọn kan wáyé àgbà tí olúkálukú bá ti ṣe tiẹ̀ lẹ́lẹ́kùnjẹkùn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tá a wà ń bẹ̀ yìí ìwé kan sì wà ńlẹ̀ tá a ti jọ fi sọ̀rọ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún yìí pé láàrin ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún yìí sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún yìí kan náà Abuja Nsukka Ibadan Yola Benin Akure Èkó Bauchi Owerri Port Harcourt Calabar Sokoto Kano ibẹ̀ hmm. láàgbé wa sọ pé ẹjẹ́ àṣìgbada lórí èṣù kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wá lè mọ mẹ́ tó bá láwọn mọ mẹ́ àá fi hàn tó bá láwọn tún mọ mẹ̀mẹ̀ àwọn mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ tẹ́ kà tẹ́ ní kà àwọn fọba lè ọjọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá kíjọba orílẹ̀-èdè nàìjíríà kó tó fíìmù. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune àwọn àgbààgbà lápá àríwá ilẹ̀ wa nàìjíríà gbèsàbí wọ́n ti ń fariga o ètò ààbò tó mẹ́hẹ̀ ni wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà táwọn gómìnà lápá àríwá lẹ́wà nàìjíríà wọ́n ti já wọn nítàn mọ́ wọ́n ní kódà wọn ò kójú òṣùwọ̀n àwọn gbé wọn sórí wọn ó ní wọn wọn kankan àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn àgbààgbà lápá àríwá ilẹ̀wà nàìjíríà ń para wọn ní coalition of northern group àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí pé bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn ní kúkúrú ní gúngùn lápá àríwá ilẹ̀wà nàìjíríà yìí tó sì dẹ̀bẹ̀ ni pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ń wòran ó ní ó ti ń kọ àwọn lóminú ó ní àwọn tí wọ́n jẹ́ gómìnà lápá àríwá ilẹ̀wà nàìjíríà àwọn náà wọ́n ti kùnà ìtìjọba àpapọ̀ ni o àti gómìnà ni o ojúṣe wọn ni pé dúkìá àti ẹ̀mí àwọn èèyàn tó ń gbé nàìjíríà gbọ́dọ̀ dè àmọ́ bẹ́ẹ̀ kọ́ ló rí báyìí mọ́ wọ́n sọ̀rọ̀ wọn ní ǹjẹ́ mọ̀ pé yóò tó bí ẹgbẹ̀rin tí wọ́n ti jí gbé tó sì jẹ́ pé wọ́n jí wọn gbé lápá àríwá ilẹ̀ nàìjíríà nìkan lọ́dún twenty tá a wà yìí mm-hmm. wọ́n ní àwọn kọ́kọ́ kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún iye tó ní àkọọ́lẹ̀ ńlá wọn sọ̀hún wọ́n ní ìdínú táwọn fi wò pé àwọn tí àwọn jẹ́ bí ìgbìmọ̀ àtàwọn táwọn jẹ́ bí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà káwọn kóra àwọn jọ kí àwọn sì ṣe ìpàdé alágbára kan lábẹ́ àbúradà ẹni tán pè ní Professor Ango Abdullahi tí ó sì léwájú àwọn káwọn ya wá ojútùú sọ̀rọ̀ àwọn o torí pé táwọn bá ní káwọn ó jókòó ẹ̀ nǹkan padà wá ṣẹlẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó ní òun o Abdulaziz Sulaiman tóun náà jẹ́ bí agbẹnusọ fún ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà lòun sọ̀rọ̀ yìí pé gbọmọgbọmọ ìkọlù tó ń wáyé láwọn ìpínlẹ̀ kan lápá àríwá ilẹ̀ wa nàìjíríà àtàwọn agbègbè rẹ̀ ó ní ó ti wá pọ̀ jù wọ́n ní nígbà míì wọn ò tiẹ̀ ní wọ ìlú òpópónà márosẹ̀ ni wọ́n lọ tí wọ́n lọ jókòó sí tí wọ́n sì máa gba ẹ̀mí àwọn èèyàn ó ní wọ́n sì máa jí wọn gbé ó ní ǹjẹ́ mọ̀ pé àwọn Boko Haram àti ISWAP ó ní kò wá sẹ́nì kankan tí ó tẹ̀ yẹ̀ wọ́n lọ́wọ́ wò bí wọ́n ṣe ń jí àwọn gbé ní kúkúrú ni wọ́n ń já wọn gbé ní gúngùn ó ní ìjínigbé yìí wá pọ̀ débi pé tìbútìrú apá àríwá ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ń fin lápè ọ sọ̀rọ̀ ọ̀hún ó ní ó wá dàbẹ́ ni pé àwọn tí ó wà ní iléeṣẹ́ ààrẹ lọ́hùn-ún bí ìgbà tó jẹ́ pé wọn ò mọ tó ń ṣẹlẹ̀ ni torí pé bí ìgbà tí wọ́n ń wòran ni tí nǹkan sì ń ṣẹlẹ̀ mọ́ àwọn lára ó ní tí a bá lọ sínú àwọn inú igbó inú igbó kìjìkìjì àbí aginjù lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà ẹni bá débẹ̀ ló lè ròyìn ó ní àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe fàlàfòlò níbẹ̀ ni tí ò sì sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wọn ó ní ìgbà míì wà tọ́jẹ́ pé tán bá jẹ yó tán mú tán nínú aginjù tí wọ́n wà lọ́hùn-ún wọ́n sì gbébọn kọ́rùn wọ́n sì wá sí òpópónà wọ́n tún wá ṣòro ó ní ó wá kọ tí ó béèrè lọ́wọ́ wọn pé ẹ̀yin wo nùnú bẹ̀rùn ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mi ló ti sọnù tó sì jẹ́ pé àwọn kan tiẹ̀ ti sá kúrò ní ilé wọn ó ní àwọn kan ò ní ibùdó wọn mọ́ wọ́n ti sá bí ìgbà tán ti di ìrèké ò ní ibùdó mọ́ ni ó ní níbi tí ó burúkú dé àwọn kan gbà pé káwọn filé àwọn sílẹ̀ káwọn lọ sí àgọ́ ọ̀fìwọ̀ káwọn lọ mọ́ gbé bẹ́ẹ̀ ó ní ibi tí wàhálà wà nù ú o ẹ wá wò ó àgbẹ̀ ò ráàyè lọ sóko mọ́ ebi là ń wò lọ́ọ̀kan yìí tòun tìṣẹ́ tòṣì táwọn méjèèjì ń ṣẹ́wọ́ sámọ̀ ó ní ẹgbàgbé ń pa ètò ẹ̀kọ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n ti dé mi ètò ẹ̀kọ́ ńlẹ́gbọdọ̀ débi tó lápẹ̀rẹ̀ ebi ọ̀pá wọn ìbínú wa bẹ̀rẹ̀ sí ní rúgbùdù torí pé oníkálukú lára ń kan ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ o hmm. lójú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune tó jáde láàárọ̀ yìí ni o. ọ̀dà ààrẹ muhammadu buhari èyí ni ọ̀rọ̀ àmọ̀ràn alágbára tí a ní fún ọ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìwọ ààrẹ ẹgbẹ́ ẹlẹ́sìn islam kan rèé tí wọ́n pè ní Jama'atu Nasri Islam JNI wọ́n ní ààrẹ Muhammadu Buhari dákun ẹ̀bẹ̀ ńlá bẹ̀ ọ́ rírọ̀ lárọ̀ àmọ̀ràn ńlá tó nípọn bí awo erin la sì fún ọ kó o sì gbọ́ ṣiṣẹ́ tọ́ gbogbogbò bí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà bó ṣe ń fi lógbólógbó lògbòlògbò má fi sọ̀rọ̀ ààbò sí òṣèlú mọ́ má pa àwọn ẹgbẹ́ òṣèlú kan ló ń gbógun ti ètò ìṣàkóso rẹ ṣòun tó tọ́ lásìkò tó tọ́ ṣòun tó yẹ lásìkò tó yẹ kálàáfíà sì jọba ó tọ́ka ńgbà wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn ìpínlẹ̀ wọ́n ní ẹ wo bí wọ́n ṣe ń kọlu àwọn ọgbà ẹ̀wọ̀n náà lásìkò tá a wà yìí wọ́n kọlu ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n kọlu ọgbà ẹ̀wọ̀n ní kogi plateau yobe borno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ní ṣó sì ń da bẹ́ẹ̀ wọ́n bá sì wà lọ sọ́tún wà lọ sọ́sì wọ́n ni àwọn alábòsí kan ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ní ọ̀rọ̀ eléyìí ti kúrò ní ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ní ẹ̀wò ìpínlẹ̀ Borno Sokoto Samfara Katsina Kogi Ọ̀yọ́ Niger Kaduna olúluwa ìlú Àbújá Kebbi Plateau Yobe State wọ́n ní àìlétò ààbò tó gúnmọ́ láwọn agbègbè wọ̀nyí ó ti papọ̀ yàmùrá ipe kí ààrẹ kó má fi sọ̀rọ̀ òṣèlú mọ́ o kó ṣiṣẹ́ sójú ọjọ́ ni Gumi. Mm Gumi ti máa ń ṣe agbódegbà láàrin àwọn jàǹdùkú bandit tẹ́lẹ̀ àti àwọn aláṣẹ ìjọba níbikíbi táwọn jàǹdùkú ọ̀hún bá ti gbé jankan roro nírù òun ni ó lọ sọ́tún ni ó gbọ́ tẹnu jàǹdùkú ni ó gbọ́ tẹnu ìjọba láti bá wọn sọ̀rọ̀ wọ́n ní lọ́wọ́ ta wà yìí tẹ́lá ti páàkì sáàrin Gumi àtàwọn bandit ó kódà Gumi ní òun ti wọ́wọ́ òun òun ti yọ òun òun ti yọwọ́ lágá òun àtàwọn bandit káwọn má tún pàdé mọ́ káwọn má tún jọ ní àjọṣepọ̀ kankan mọ́ tó bá rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí. ìròyìn kan wà ìròyìn kan wà ìròyìn asu kan wà tí àwọn náà ń sọ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wọ́n ń hmm. fọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ táwọn jọ sọ wọ́n ní ọ̀rọ̀ àjọsọ àwọn tíjọba ò bá ṣe é yóò ti àwọn títí àwọn tún bẹ̀rẹ̀ sí ni máa yanṣẹ́ lódì ah. ẹgbẹ́ asu ti ẹkùn ti nzuka àwọn ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ṣébó níbi táwọn àtijọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà fọ̀rọ̀ tì sí hmm. wọ́n ní ibi àwọn sì fọ̀rọ̀ tì sí ọ̀hún àwọn rí i pé iṣẹ́ níjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà fẹ́ mọ́ lu ọpọlọ fáwọn bí ìgbà tó fẹ́ mọ́ gbé àwọn ní mugun ẹni tó ń léwájú wọn lẹ́kùn tí ń zùkà wọn òun ni Amokaha ó sọ̀rọ̀ ọ̀hún ìpàdé kan tán ṣe nù fásitì ti Benue State University ní Makurdi lánàá tọ́ọ̀sì ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní àbẹ́wárí ìjọba àpapọ̀ ni ó ní àwọn sì jọ sọ̀rọ̀ ó mọ́rin ó yẹ kí ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ó ṣe pa tiwọn ó ní ìjọba bẹ̀rẹ̀ sí ní máa bígbà tí wọ́n ń fi ẹ̀kọ́ tanná fáwọn ó ní àwọn sì ti sọ pé bíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà tí ọba tó bá sì ń fọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ àjọsọ àwọn tọkọ̀ tí ò sí kàdéhùn um, àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ni o ó ní ó dàbẹ́ ni pé ohun tí wọ́n fẹ́ àti èdè kan tí wọ́n gbọ́ òun ni ká yanṣẹ́lódì lójú ìwé ìkejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune wọ́n ń pè wá lójijì. àlùkáwà nísìrè ẹrù ọlọ́run ni bàbá ti ṣèkà àdéhùn. ìjọba àpẹẹrẹ ọ̀yọ́ ti sọ̀rọ̀ wọ́n ní leave bonus tíṣà kankan ní twenty twenty àwọn ọ̀jẹ̀ wọn o mọ̀ ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ó tún yá wájú òwe bóyá ká lóore bóyá ká lóore bóyá ká lóore. máa gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùú lálákùú rere nílẹ̀ títí kílẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ́tẹ̀ yìí galaga ju àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́ nàrà yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ ni òun ò ní bí ènìyàn jáde nínú àgọ́ àwa máa ń kiri Elédùmarè. ẹ àkàkà tó manifestation lẹ́tùgbà. bóyá kọ́ni kọ́ni kọ́ni bóyá gbìdúgbìdúgbìdú bóyá gbìdúgbìdúgbìdú ká fi san díẹ̀ orí bàbá. manifestation akókòlùkọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. ìmọ̀ <laughs> àmì tètè tètè watch out mo fẹ́ ṣàdúrà kan àmì kẹṣà máa ṣàmìṣẹ́ àkẹṣà máa ṣàmìlọ wàá ní bá ti ṣe wàá ní bá ti ṣe wàá rọ̀nà gbígbà ìjàmbá òbí yàgbé ọmọ tó ní kú fún ẹ. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dá wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping àyè gbọ́kọ̀sí tó fẹ̀ ibẹ̀ ò mọ̀ láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex oríta Báṣọ̀run Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores tàbí shop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn ló sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ bọ́n gbọ̀nà sí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Báṣọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà lùbáríkà olùkéde Islamic Mission ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì al aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ̀ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv generator, microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Christmas carol ti ìjọ apostolic ti Kristi tọdún two thousand and twenty one tó wọlé dé wẹ́rẹ́ hallelujah. we wish you ìjọ CAC lábẹ́ ààrẹ ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi pásọ èso ọ̀ládélé àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọ rẹ̀ ń pe gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi síbi àṣàyàn orin kérésìmesì tọdún two thousand and twenty one ìdánilẹ́kọ̀ọ́ lórí ìbí Kristi onírúurú ẹ̀kọ́ tó kọ́ wa àti àwọn ìgbé ayé tó yẹ ká máa gbé lákòókò ìbí rẹ̀ lọ́dún tó kọjá ọgọ́rùn ènìyàn tó kópa níbi kàró tọdún tó kọjá ló fòfá yọ Friday ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún two thousand and twenty one nítọ́dún yìí máa wáyé ní gbọ̀ngàn All Saints Chapel CAC General Secretariat Basoro Ìbàdàn láago mẹ́rin rọ̀lẹ́ ọgọ́rùn àwọn aláṣẹjọ apostolic ti Kristi jankan jankan gangan la ń retí ní christmas carol tọdún yìí àdúrà pàtàkì fún gboggo àwọn olùkópa prophet ezekiel o ọládèjì àgbà pásítọ̀ iye ọdẹjọbí alámòjútó àgbà pásítọ̀ ẹ̀sọ́ ọládélé ààrẹ ìjọ ti christy cac publicity department ló ní akéde. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú pdp ambassador taofik ọládẹ̀jọ arápájà kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní pẹ̀lú àwọn mágàjí àwọn baálẹ̀ baálẹ̀ gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ níbi ètò ìrónilágbára eléyìí ọ̀nàrọ̀bù adédèjì stanley ọ̀làjídé odidi ọmọ ẹni tó ń sojú ẹkùn ìdìbò ìbàdàn north west àti ìbàdàn south west nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà tó fìkàlẹ̀ sílùú àbújá ètò ọ̀hún tó gbé kalẹ̀ eléyìí tí ó wáyé lọ́la òde yìí ti ṣe sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2021 ta wà yìí nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde wọ́n sọ di mímọ̀ wípé àwọn èèyàn bíi ẹgbẹ̀rún kan nírètí wà wípé wọn ó jàǹfààní ètò ìrónilágbára ọ̀hún lẹ́kan salami stadium adámàsìngbà nílùú ìbàdàn lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé àgbékalẹ̀ látọwọ́ honourable stanley adédèjì ọlájídé odidi ọmọ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp tọkàntọkàn àwọn èèyàn tí wọ́n jàǹfààní ètò ìrónilágbára ọ̀hún wọ́n mú wá wọ́n wá láti wọ́ọ̀dù lójúnà àti jẹ́ kí eré ìṣèjọba àwa ara wa kó kárí ilé kárí oko yíká ìjọba àbílẹ̀ eléyìí tí honourable stanley odidi ọmọ tó ń sojú ẹ̀ tá a bá gbàgbé irúfẹ́ ìrónilágbára yìí ó ní ẹlẹ́ẹ̀kẹta arú ẹ̀ lọ́dún 2021 tá a wà yìí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ wáyé nínú oṣù kejì lásìkò eléyìí tí honourable Stanley odidi ọmọ tó pin ewúrẹ́ sínsìn fáwọn àgbàlagbà obìnrin àtàwọn opó bákan náà ẹ̀bùn owó fáwọn èèyàn lásìkò ọdún iléyà tó wáyé lóṣù keje pabambarì ẹ̀ òní eléyìí tí ó wáyé lọ́la sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2021 ta wà yìí èèyàn bíi ẹgbẹ̀rún kan níye ni wọ́n jàǹfààní àwọn nǹkan mèremère nínú eléyìí tá a ti rí alùpùpù ọ̀kadà máṣíìnì ìránṣọ dráyà pẹ̀lú ẹ̀bùn owó fáwọn èèyàn eléyìí tí wọ́n lè fi bẹ̀rẹ̀ okòwò wọn pẹ̀lú àwọn nǹkan míì táwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí. Ah, Rubicon the movie will be gone. Point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹun síbi ẹ̀ ogun lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú will be gone. Àgbèdè méjì iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè bayo. o. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lá olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀. Pẹ̀lú àwọn superstars bíi Mr. Macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbo bukki arugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ́sẹ́ńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa premier lọ́jọ́ ní tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ lójàǹkọjàǹkọ ló ń bọ̀ sí yorùbá you get there. bóyá lẹ́mọ̀ value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé value paint sí ti tẹ́lẹ̀ àmọ́ pé value paint sí ti tẹ́lẹ̀ ṣé tí mo pé quality lọ́dọ̀ value paint àmọ́ pé value sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran tí balùwẹ̀ jẹ́ bá kan lé tán. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ ọmọ ni. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojọ. <laughs> àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ajá balẹ̀ ajá balẹ̀. Ah, ó ní ohun tí ata àkáràn nínú kọ́ bẹ́ẹ̀ bá sì rí róbó aláta tàbákàrẹ̀ ẹ̀gúsí sínú kókó tó gbóná láàárọ̀ girigiri òun náà kàn kankan. ẹgbọ́n eléyìí nípa ti ìwé ètò òṣùná ọdún tó ń bọ̀ wọ́n ní àwọn bíi kọ̀ọ̀kan tí wọ́n ń ṣàkíyèsí ìláyẹ wọn ó ṣiṣẹ́ lé lórí lọ́jọ́ ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí láti ṣe kòkárí ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe buwọ́lù alága ìgbìmọ̀ tó wà fún àkàtà ti ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ nílé honourable benjamin kalu ń ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sì ní gbogbo ètò gbogbo yóò ti tò tán lọ́jọ́ ṣẹ́gun tuesday àmọ́ bó bá di wednesday wọn ó gbé yẹ̀ wọn buwọ́ lù bó bá dọjọ́bọ̀ thursday ìsinmi bẹ̀rẹ̀ ní pẹrẹu kó wá tó di pé wọ́n lọ fún sinmi nǹkan ti mú yes ẹ lọ sí ojú ìwé kẹtàlélọ́gbọ̀n ìwé ìròyìn ti. ìròyìn kan bẹ lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí alága subeb ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ Dr. Nurini Adeniran pé tako ìròyìn burúkú kan ti ń jà rìnrìn pé àwọn tíṣà kan wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé owó ìsinmi lẹ́nu iṣẹ́ wọn yún owó gbàmọ́bìnú tó máa ń fún wọn àbúrò àjẹmọ́nú àgémáwọ̀ leave bonus àgémáwọ̀ wọn tọdún 2020 pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sì ń jẹ wọ́n wọ́n ní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àjọ akóròyìnjọ fún nàìjíríà tá a mọ̀ sí news agency of nigeria nígbà tí wọ́n ń kó ọ̀rọ̀ jọ lẹ́nu eh, bàbá adéníran ní àsọ̀rọ̀ yìí wọ́n ní ẹ wo ẹjẹ́ aṣọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa wọ́n láwọn tíṣà primary school kan ń kóra wọn jọ wọ́n láwọn fẹ́ àwọn fẹ́ rìn káwọn fẹ̀hónú hàn pé wọ́n ń jẹ àwọn lọ àwọn owó kan ní kò sí tíṣà primary school kankan tí wọ́n ń jẹ ní leave bonus ọdún 2020 tàbí tí wọ́n ń jẹ lówó oṣù dè sìn hmm. wọ́n sì ní káwọn tíjà ọ̀hún táwọn kan kó sínú kán farabalẹ̀ o kán mọ̀ lo tàwọn tó lóṣèlú kan tó fẹ́ lò wọ́n èyí tí wọ́n fi mọ́ sọ pé àwọn fẹ́ bínú sí Ṣèyí Mákindé tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ kán fi ìdùnnú wọn hàn kí wọ́n sì fi ìmoore hàn ní pé ń san owó oṣù àwọn ní gbogbo ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣooṣù